أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم أخرجنا من ظلمات الوأم وأكرمنا بنور العلم وافتن علينا معروفة الحلم وخير أخلاقنا بالحلم وظهر لنا من عبواب بفضلك وانظر علينا من خزائن رحمتك يا أرحم الراحمين اللهم استودعنا كما علمتنا فارجده إلينا عند إفتاجنا إليه ولا تنسينا هدى رب العالمين وارزقنا اللهم بلاغة النبي وفصاحة عند المرسلين وإلهام الملائكة لمقربين وقرب بابن علما وفهما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحمل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي اذكر به عذري وعسرته به أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى رب فذكرهم أتاك فذكرا تذكرهم أتاك فذكرا أتاهم علي أبدارتهم إنني وعدها تقدير لدي محمد ونعمة أغناه ونعمة قدرا وأشهد أن الله لا رفع غيره وحدني دنياك

máa ń pèsè ọ̀nà ìlú ọ̀kà ìjọ ọ̀nà ìlúdà. Àti èrò kan máa ń tó ọjọ́ ọkùnrin bá sáàmì ìgbésẹ̀ Máa sí ọkùnrin máa sáàkùnrin àwọn ìgbà kàkàrà kọ́ ọlọ́run ìṣòkòrò. Ìyá àárín àwọn àwọn لا إله إلا الله أكبر الله لا إله إلا الله Thank you. Àríbánà sáà rẹ̀ bọ́ ní ìrìnlẹ̀ فآرهب منه مزيد وانبضب الأثر فآرهب منه مزيد وانبضب تاكت فآرهب منه مزيد وانبضب تاكت فآرهب منه

láwọn àṣẹ̀bọ̀ máa sábọ̀rọ̀ tó máa rẹ̀ gbọ́n mi. Ìròyìn láwọn àṣẹ̀bọ̀ máa ìbàdàn jẹ́ àárẹ̀ gbọ́n mi. Ìròyìn láwọn àṣẹ̀bọ̀ máa pèsè.

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذيل له وما يل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله ونصلي ونصلي على اشرف المرسلين وعلى اله وأصحابه اجمعين وبنستعين نستعين غفر الله الحمد لله على غفر الله الحمد لله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين أترى يكاتي قفاء النبي صلى الله عليه وسلم أتفهم وعراري أتمون صحابة أتفهم بوغواني بكلي النبي pẹ̀lú dáadáa fọlọ́kà ánàmọ́nú wa. àfitúpẹ́ fọlọ́n pé ó tún jẹ́ kó ṣe wálé mi. lè jẹ́ pé kò sínú ìkápọ̀ ẹ̀dá kankan pé òun ṣe nǹkan kan nínú ọjọ́ dandan ni kóun tó padà síbẹ̀ àfọlọ́nba yọ̀ǹda àdúgbò fọlọ́hún o. alihamudulilayi. kẹ́rẹ́kẹ́rẹ́ rọ̀mùdánù ilé náà ó tún sún wájú kọlọ̀njá gúnlẹ̀ ayọ̀. àmín. bílẹ̀ bá tú lónìí yóò di mẹ́tàlá. Hmm. tọ̀ gbajúdi pé lálálá bá ti ń parí ẹ̀ báwọn òun òun kó bá lé lọ́nà. Wàlíkọ́lá Ojágúnlé Ayọ̀. Ibi tá a dé ní àná, ó ní tafsiri àyà ọgọ́rùn-ún kan. ó lé ogún àti mẹ́fà la sùn lánàá a gbé lónìí lórí àyà ọgọ́rùn-ún kan ogún àti méje ogún àti mẹ́jọ ogún àti mẹ́sàn-án ọ̀dẹ̀gbẹ̀rẹ̀ bá ń ṣe rọrùn. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الملأ من قوم فرعون أتدر موسى وقومهم ليفسدوا في الأرض ويدرك وفعاليتك قال سنقتل أبناءهم ونستحيي نساءهم وعينا فوقهم قائلون قال موسى لقومه استعينوا بالله واصبروا إن الهرب لله يورث من يشاء من عباده والعاقبة للمتقين قالوا أوتينا من قبل أن تأتينا ومن بعد ما جيتنا قال عسى ربكم أن يهلك عدوكم ويستخلفكم في الأرض فينظر كيف تعملون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض ويذرك وآلهتك قال سنقتل أبناءهم ونستحيي نساءهم وإنا فوقهم قاهرون قال موسى لقومه استعينوا, استعينوا بالله واصبروا إن الأرض لله يورثها من يشاء من عباده ولعاقبة للمتقين قالوا أودينا من قبل أن تأتينا ومن بعد ما جئتنا قال عسى ربكم أن يهلك عدوكم ويستخلفكم في الأرض فينظر كيف تعملون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسد في الأرض ويذرك والعتك قال سنقتل أبناءهم ونستحيي نساءهم ونستحيي نساءهم وإن فوقهم قاهرون قال موسى لقومه استعينوا بالله واصبروا إن العبد لله يورثها من يشاء من عباده والعاقبة قالوا أوصينا من قبل أن تأتينا ومن بعد ما جئتنا قال أثابكم أن يهلك عدوكم ويستخلفكم في الأرض فيا سوف تعملون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض ونذرك وآلهتك قال سنقتل أبناءهم ونستعي نساءهم وإنا فوق بعض قادرون قال موسى لقوم استعينوا بالله واصبروا إن الأرض لله يورثها من يشاء من عباده ولا عاقبة للمعتدين قالوا أوذينا من قبل أن تأتينا ومن بعد ما جئتنا قال عسى ربكم أن يهلك عدوكم ويستخلفكم في الأرض فينظر كيف تعملون àkọlé àkọlé àyà yìí ni tamala òfurẹ àwọn wàmàlà yìí alámúta wà káwọmì yìí wọn nà fi yàtò múta lè yìí wáṣíwáròhún máàhù àkọlé ẹnìyẹn kí ni ìtumọ̀ àkọlé yìí tàmáláù fìràáùnà ìdìpàpàǹpà ìdìpàǹpà ìdìpàǹpà ìforíkorí ìjà ìfẹnukò pé ẹja ṣe báyìí ìtẹ̀pọ̀lọ́wù ti fìràwọ́nà àtàwọn àjọ rẹ̀ lórí mọ́sá àti ìjọ mọ́sá. ìní àyà ìdálé lórí. sàmàláwù. fìràwọ́nà wà màláyé àlà Mùsá wà qawmi. kéèyàn káwọn èèyàn káwọn èèyàn kan gbára jọ kí wọ́n torí ààbò sí dọ̀rẹ́. tó tàǹkarú kí wọ́n dọ̀rẹ́ bí àwọn ọ̀sẹ̀ sì ṣe ń ṣe nìṣẹ́ yẹ. ọba àlejò ọlájà gbọ́ yé wípé wọn gbára wọn gbọ́dé ọ̀hún bẹ̀yẹ ọ̀tá ni wọ́n yẹ̀wúdí àti nàṣàrà yẹ̀wúdí fúnra ẹ̀ ọ̀tara wọn gbọ́ láyàrá wọn nàṣàrà ọ̀tara gbọ́ láyàrá àmọ́ torí táwọn fẹ́ tàbùkì wọ́n wà gbàjọ wọ́n gbára jọ lórí mùsùlùmí lórí Islam. wọ́n dàgbolo. wọ́n dàgbolo. wọ́n máa di agolo wọ́n bá parakọ̀ wọ́n bá di agolo nínú pósítà kan ṣoṣo bẹ́ẹ̀ náà ni àwọn ẹlẹ́bọ náà máa ń ṣe bẹ́ẹ̀ lọ bábá ni pé àwọn fẹ́ bá Islam jà wọ́n adọ̀rẹ́ àmọ́ ọlọ́run sọ àwọn ìtàn ifó wa bíi pé àwọn tí wọ́n ní agbára ju àwọn ti sìn yín lọ wọ́n ti ṣe níbo lọ já sí. kátó wá sọ àwọn ọ̀lẹ́ olú ọmọ ọ̀lẹ́ ti sìn ní Amẹ́ríkà kan ní kíní kan ní Israẹli ní Jámánì kan ní ọ̀lẹ́ olú ọmọ ọ̀lẹ́ ni wọ́n sí àwọn tí à ń sọ yìí. ẹ̀rí tábẹ́ lọ hàn sí Mùsùlùmí lè mà wọ́n á gbogbo àgbáyé ara wọn jọ wọ́n agbára jọ wọ́n àti agolo kan náà níta pé àwọn tí wọ́n kọ́ sí bẹ́ẹ̀ lákọ̀ọ́kọ́ wọn ò lẹ́yìn rẹ̀. àwọn náà àwọn akẹ́mọ́tò ń dàwó náà wọn ò lè lẹ́yìn rẹ̀. àwọn bàbá wa nílẹ̀ Yorùbá jẹ́jọ́ ní wàásù àfàyèlò bàbá àgbàdá mú nígbọn wọn ní àbòtí táwọn pọ̀ wọn dọ̀rẹ́ àbòsí fáwọn pọ̀ wọ́n dọ̀rẹ́. wọ́n dọ̀rẹ́. wọ́n dọ̀rẹ́ tímọ́tímọ́ tímọ́tímọ́. ntọ́pa wọn pọ̀ ni ó yà wọ́n ní kíákíá abòsí fa àwọn afọ ọ̀wọ́n dọ̀rẹ́ ohun tó fa àwọn àbọ̀ ni ó yà wọ́n ohun tó fa àwọn àbọ̀ ni ó yà wọ́n. abòsí fa àwọn afọ ọ̀wọ́n dọ̀rẹ́ ohun tó fa àwọn afọ ni ó yà wọ́n ohun tó fa àwọn afọ ni ó yà wọ́n. ọ̀tá ní bẹ́yẹ̀. ونصيحة موسى لقومه وحوارهم معه àníbi Musa náà wá tó nà sí àbáwọn ìjọ tiẹ̀ náà wọ́n lè jọ ní àjọ sọ̀rọ̀ ṣìwà ṣìwà kémi sọ̀rọ̀ kẹ́yìn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kan náà ẹja ṣe báyìí ó tún ní báyìí náà sọ ní ìwà. Musa tó nà sí àwọn àjọ sọ̀rọ̀ nàṣẹ ààrẹ tó o sọ yìí ọ̀dà o àmọ́ báyìí kàdá báyìí kàdá o nàṣẹ àyí àgbọ̀ o àmọ́ ẹ ṣé káfí fọkànbalẹ̀ náà o jama tọ́lọ́ ni ọ̀sẹ̀ báyìí ó fi nǹkan ọmọ yí sọ́sùn yí sósì sí ẹ jẹ́ ká sáà máa bẹ̀rẹ̀ ọ̀nkọ́lọ́ ọmọ wà dúró èyí tó ní ọ̀sẹ̀ ní ọ̀sẹ̀ ọlọ́run wá fún ayé o ọlọ́run ní wà kọ́ lẹ́lẹ́ mú wá òfin. kọ́lá mẹ́lá omi kọ́ bí tìrà áhùn. àwọn kàbá àwọn kàbá nù fìràhùn nù jẹ fìràhùn lọ nínú àwọn ibi ọ̀rọ̀ dé ipe ilẹ̀ rọ gbogbo alágbára tí wọ́n pè wá ni wọ́n bá di ẹni ọlọ́run lógìdì kìí ṣe pé wọ́n borí wọn nìkan wọ́n tún wá lọ tara ní ìmú wá rárá kò sára kẹkẹ mọ́ ọ̀gá àborí ìjànú kẹ́ borí ọ̀tá pẹ́tà sọ pé òun gbà kọ́lọ̀ lára rẹ̀ òun ò ní kankan mímọ́ kìí pé ẹ̀tún yá kọjọ́ mi sí abẹ́lọ́balẹ̀ jọlá kó fi àwa náà borí ọ̀tá wa pátápátá. àmín. ọlọ́mọ ń síbẹ̀ láti láéláé ní síbẹ̀ ó sì ń síbẹ̀ dìtì náà. alimalawu ní ẹ bá sọ̀rọ̀ fún ọ̀gá wọn pé. Àtàgbàrà Mùsà wọ́pọ̀ ọmọ òun ni yóò bú sí ìdúró sílẹ̀ àárọ̀. Wọ́n ní ṣe ìwọ Firaun ọwọ́ á fi ọwọ́ á fi fèrè ọwọ́ á fi mú sásílẹ̀ àdázáàrù ọwọ́ á fi mú sálẹ̀ àtijọ́ rẹ̀. وقومه ليقصدوا balẹ̀ jẹ́ ẹ nǹkan ọ̀gá òbílẹ̀ jẹ́ léèyàn ń balẹ̀ jẹ́ bí wọ́n ti á ń bẹ dọ̀la nìyẹn ẹni tí ń da yé rú mọ kan wọn ò gbẹ́tọ̀ nìyẹn dúró. ọ̀gá yìí jẹ́ nìkan ní òbílẹ̀ jẹ́ bí ti rí yóò yín lòún gbé. Wọ́pọ̀lọpọ̀ kama balẹ̀ jẹ́ lọ. wọ̀yọ́gàrọ́kà wà á ní hátàkì. ẹni tí ń pa gbogbo ọmọ ayé kò balẹ̀ jẹ́ mọ́ ẹ ń sọ gbogbo ọmọ ìsẹ́lì tẹ́rú kò balẹ̀ jẹ́ mọ́ kò balẹ̀ jẹ́ mọ́ gbogbo sẹ́ tí sẹ́yìn mẹ́wàá ọ̀ka ni wọ́n á sọ pé kọ́mọ ìsẹ́lì ó ó ní ẹyọ kan ìbá kú bẹ eléyìí ọba lè jẹ àwọn tí wọ́n sọ gbogbo obìnrin tipa wọn ká doni òwò tí wọ́n sọ wọn dàtẹ́ wo àwọn àwọn yẹn wọn ò bí ẹ̀tọ́ ọmọnìyàn lọ́wọ́ àwọn yẹn wọn ìyẹn ọmọbìnrin jẹ àwọn yẹn ni wọn ń pọ ọmọbìnrin lé lójú ara wọn ẹ̀rí jẹ́ ń sọ ọmọbìnrin dà. àárọ̀ yìí mọ̀ ń sọ bọ́lọ̀ bí ọlọ́run jọ àwa ti ń bá tiwa àti ń bá débi kan lọ báyìí fún àwa náà délẹ̀ àmọ́ gbogbo àwọn ń bá a pàjọ yìí lọ́kùnrin lóbìnrin bá ní làwọn náà. bẹ́ẹ̀ yẹn bá wo ohun tí ń bẹ́ ń ta tó ti ma díẹ̀ inú òfin ọlọ́run inú èèyàn nílò. àwọn ẹni ń gbẹ̀tọ̀ ọmọ nìyá ró àti àkọ́bẹ̀rin di ẹrú yìí. àwọn obìnrin pátá ló kù sí jáde kò sí káyì kankan. gbogbo ẹni tẹ́ ẹ ti di mọ́tò ọlọ́mọ ní gbogbo mọ́tò rẹ fún yín àwọn tá a ti ń lò kọ́lọ́n bá ń di wa ó lé ń sìn láti máa bá obìnrin pàápàá jùlọ ní Ramadan alẹ́ ń sọ fẹ́ yẹ̀yà yí pé ẹ lọ ní imán kẹfì béèrè pòrí ọlọ́run lọ́sọ̀rọ̀ bá ní ẹ máa wá bọ́lọ̀ ń sọ̀rọ̀ ọlọ́run máa ń gbọ́ gbà látara ìmọ̀lẹ́ fẹ́ jòkó sí lórí ọ̀kadà. nígbà ọ̀kadà ò sí ìdáyé táàtáyé ni. ẹnáwó ẹnáwó nítorí ọlọ́run ẹ bọ́lọ̀ sọ̀rọ̀ pé ọlọ́kadà bó gbèdé ìbáyìí ó sì ń gbé ọ lọ lọ́mọ arúgbó yẹn obìnrin bá dá dúró pé òun náà fẹ́ gùn ó wá gbé fún wá bí léèrè pé kọ́ọ̀pì obìnrin tó boni lọ tó bá sọ̀rọ̀ tán bídélù lọ́fẹ́ gbà bá ní báyìí máa ń tún máa fún ọ ń sanwó rẹ̀ débi tí ó lòun lọ yẹn wá máa sọ̀rọ̀ sí ọlọ́run ìwọ lọ́la lọ́dọ̀ sáánì mi ra ọkọ̀ tèmi hàn fún mi àrí ẹni tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí rí tí ó wọkọ̀ pẹ̀lú obìnrin Ramadan tó sì bọ́ ọ̀lẹ̀ tó wá jẹ́ pé kò lówó tó lè wọkọ̀ míì tó wá rin ẹsẹ̀ láti ibi tí ó ti bọ́ ọ̀lẹ̀. ọkọ̀ tó ní ìwọ. ọwọ́ aṣọ fọlọ́n. ní Ramadan lọ́dún náà Ramadan mi ò wá dé tó lọ́n ti fún un. látọ̀dún náà kò wá yọkọ̀ ọgbọ́n bòní abáṣiwọ̀ ó dín díẹ̀ lẹ́gbọ̀n ọdún yìí. ẹja ẹja ẹja ní ọlọ́run lánìí bàbá rìn nítorí pé àlọ́ ta lè fi ṣe báwọn pa làágùn ọlọ́run wà. ọmọ níbi ká tọ́jú ara wa yìí káwọn jẹ́ nǹkan tí nǹkan mọ̀ ba ìmọ̀lẹ̀ ẹ̀bẹ̀ jẹ́. ibi táwọn obìnrin useless dé ní ìsìn ìtì ń bẹ ń bá àyà wọn yẹ jẹba ń wo àwọn tí ń tọ̀kadà pẹ̀lú wọn méjì ni wọ́n tún sí ìní ọ̀pọ̀ méjì tàgbé ti ń bẹ ń bá àyà rẹ̀ kò tí bẹ́ẹ̀ kò ní túmọ̀ sí kò lágbàdo kàkàkà gbogbo bí táwọn bí táwọn ẹni ọlọ́run ṣe ní yẹn àwọn ẹlẹ́yà sínà ṣe ní yẹn tọ́já ọ̀wọ̀ yẹn tí wọn ò ní mọ́ kò ní tùmọ̀ tó ná bí àtẹ̀rẹ̀ tẹ̀rẹ̀ lásán ní ti ń bẹ láyà rẹ̀ yìí. pẹ̀lú kí sẹ́ẹ̀tì ń bá ẹni tí ó ṣe gbé lẹ́yìn tó jọ ọgọ̀kadà lọ láyà. ilé ìsìn màmá pé òun ọba yìí ọkùnrin jẹ́ wọ́n bà sí ẹ̀jẹ̀ wọ́n ní kẹ́ńjọ́ kan wọ́n gbé lọ́kadà báwọn lọ́kadà bá ní tó ní mo wá olówó wọn gbé òfin fún ọ wọ́n náà ti fún ọ lágbàtà tí ń gbé ọgbà tó ti fún ọ kí ló fún à nǹkan ń kó ẹ̀jẹ̀ àtúrí ọlọ́run kásásẹ́sẹ̀ yìí bẹ́ẹ̀ bá ń ma nu mọ́tò akẹ́yà máa wó lẹ́nu mọ́tò ńgbà mí ọ̀ká ọ̀sẹ̀ pẹ̀lú tó wà wájú gbogbo bẹ̀rẹ̀ ẹ gbọ́dọ̀ wọ ọkọ pẹ̀lú tí ọkọ máa sọ ntọrọ ụgbọ wọ̀

ìní wa jáde ẹ wàá gbọ́ àdìsá nábì tọ́tọ́ yìí pé ẹni bá rò kẹ̀yìn tó rìn òhò ẹ sọ pé làánú tó lé àlẹ́ yìí ẹ wàá gbọ́ yìí pé á ntẹ́ni ọ́ làánú jù lọ fi tọ́ bá wọn. ìjọ náà yóò ti dàbá yé o tí ìbára ṣe gbọ́dọ̀ àníbi sọ́balẹ̀ bá wọn kí ló yẹ ká máa ṣe fáwọn obìnrin tí wọ́n jẹ́ ń báyìí nìyí. abẹ́ máa tẹ́pẹ̀ náà. ayé tí wọ́n ti bàjẹ́ sá wọ́n tó fẹ́ ayé ẹ̀rọ míì jẹ́ tọ́lọ́ sí tọmọ ní ọdún tó dá wáyé tẹ́pẹ̀ tó tún bá rí ní ògbé fọ́kàn níjà mi lẹ́nu àmọ́ tiwálé mà kéènì kan tún wà lódìdí èèyàn tó sì pé tọ́lọ́ ń ti sàánú wa tó báyìí tọ́lọ́ mọ̀ pé irú ayé tá irú ayé tá wò ó gbèrè tí wàá sàánú wa kalẹ̀ pẹ̀lú ká tọ́jú ìyàwó wa ká dasobo wọn ká há wọn tẹ́lẹ̀ kò tó wá háyàwó ẹ̀. èyí máa ṣe bùkà náà ta o ìyàwó rẹ múra dáadáa ó lè jáde fọwọ́ nìkan ní wù ní yorùbá ní ń tọ́ da ìṣẹ̀fẹ̀ nìkan. tó bá níbẹ̀ ẹja ẹja ẹja ẹja fakitimọ́lẹ̀ ká ní iman, kọ́lọ́n fi ja áfíkì anamọ́rò mo ní ibi ọ̀rọ̀ ń lọ yìí ó ní ìdí kọ́lọ́n ràn àwa mùsùlùmí lọ́wọ́ ká lọ dá ìlú ní ká lọ dá kéde pé lọ́nà bíi báyìí o a ti ní one thousand one hundred thousand ìka. amina. tẹ́tí ìjọ àwa tí a bá fẹ́ máa kọ́lé síbẹ̀ àwa tí òfin ẹ̀sìn tájọ máa fọwọ́ sí bá máa lò ń bẹ̀ ni. tẹ́tí bàbá jáde nìkan lámà bẹ́lọ́ǹtì yàn pé táyì bí a ti wọ́ ẹsẹ̀ ìgbà padà mọ́ a mọ̀ pé a ti bọ́ nu wàhálà torí pé níta ń bá gbé yìí ó ti pọ̀ jù àti kọ́lọ́ má bínú báyìí. ìhòòhò ni ó pọ̀ jù. wọ́n láwọn kí musa àtijọ́ rẹ̀ ni ọbẹ̀ ní balẹ̀ ẹ jẹ́ wàyẹ̀rọ̀kọ̀ wà á ní hàtẹ́kì. wọ́n ní ní tí ó ní ike wọ́n tàwọ̀ ọ̀fẹ́ ọ̀nà tì wọ́n pa àwọn òòṣà rẹ̀ tì wọn ò ní sìn mọ́ wọ́n gbóná orí ẹ̀ oríṣẹ́ náà bá gbóná ẹgbọ́n ń tọ́tọ̀. Kọ́nà àhàtàmù kọ́tílù àbẹ̀nà àrùn wà mẹ́ta ayé nípa àrùn. Olùmọ̀ tó ń wọ́sẹ̀. Sànáfi túlù. Sànáfi túlù àbẹ̀nà àrùn wọ́n á sọ àyè nípa àmọ́. وإنا فوق Àfáwa Náfíù àti àfáwa Ibn Kathir àwọn kà ní Nàfítúlù. Wọ́n kà ní Nàfítúlù. Àmì ìdánbẹ̀ lónìí Mùsáàfù gbogbo wọ́dà ń kà nùkọ́ tìlù ni. Ah, méjèèjì ló ní túmọ̀ tábàkì nínú àti túlù nítorí ni pé àwa bẹ̀rẹ̀ nìsín láti máa pagbo ọmọkùnrin wọn wọn ní fẹ́ yìí nìsàáhù a sì máa dá ọmọbìnrin wọn sí. Si kíkẹ́ kanù títú rẹ̀ nìyẹn ìkẹ́sì oníkọ́sálà yòókọ́ tìlò tẹ̀kítíìlàn ìyẹn ní pé sanukọ tìlò àbùnà àhùn níìsín àwọn wàá tún bẹ̀rẹ̀ pípa ìkejì èyí tí ń sọ yìí pípa ẹ̀kejì lélẹ̀ ìgbà tó gbọ́ pé wọ́n sá ń bọ̀ tí èsì dé ó ti pa ìmọ̀ye ọmọ ń gbà yẹn kí musa tó wá dé gẹ́gẹ́ tó wọ́n jọ wá tó tó bẹ̀rẹ̀ ìtẹ́jọ́ bẹ̀rẹ̀ yìí. ọwọ́ àwọn òfin àwọn òfin àwọn dáadáa ní tèmi kọtálà kọtálà yọkọtílù títà yẹ ipa kan yányán nìyẹn pé àwọn ọ̀pá wọn àwọn ọ̀pá ọmọ tẹ́mẹ́tẹ̀ ń bí àwọn ọmọ ọ̀pá àwọn tẹ́tù bí ọmọ mi ṣé màmá bùn wọn bímọ. tá à ń bá ń pa àwọn ọmọ tí a bá bí gbogbo ẹni tó tó kù tó lè bímọ làwọn ó tọ̀ pa wọn ìtàlẹ́kà wọn pa wọn táyé tó wọn ò lè bímọ mọ́ àbíkáfẹ́ kan mú wọn kó lẹ́yìn ẹ̀yà. ilé ti gbólóhùn tó fi parí ẹ̀ parí ẹ̀ pé wà iná. Ìnà Wà iná fọ́kọ̀ ń kọ ìlú náà ibi tá àwọn ká wọn kí ni wọ́n tẹ̀ náà bá ní ká máa sun wọn jẹ́ gbangba tata ní òbí àwọn wọ́n iná fọ́ọ̀kà àwọn kọ̀ hìrù àwọn lọ́lásẹ wọn gbogbo ẹni náà tí bá ń kulẹ̀ nísìn náà tó tẹ ẹ̀rẹ́ láṣẹ yóò padà dìtàn torí pé àwọn kan ni wọ́n dìtàn tó ń tó hàn àwọn kan làwọn kan ń jẹ́ nítorí òun jẹ́ yẹn kò tó jẹ kí wá tó ń lò pẹ́ tí ó jẹ káyìn láyé ọ̀nà òdìtà. bí a ti sọ anami musa ń bẹ pé wọ́n ti sọ náà ti gbọ́ mẹ́jọ yẹn tán Musa náà bá ní èyí. ọ̀nà Musa lè kọ́ mi ìsẹ̀ínú bíláàlì wá síbi rú. إن الأرض لله يورثها من يشاء من عباده

pé ntọ́lọ̀ ń wúlẹ̀ o ntọ́lọ̀ ń wúlẹ̀ o a ti jẹ́ o a ti jẹ́ o padà tẹ́ ìmọ̀ra lára pé òkú lè dá mọ́kànkan hàn máa sọ̀rọ̀ bí ọba wà. ẹ yọ ọ̀rọ̀ dáadáa kan ó borí ẹgbẹ̀rún ọ̀rọ̀ ọ̀rọ̀ musa ní ẹ̀yìn èèyàn. ìtẹ̀yìn bílà. ẹ wá àtìlẹ́yìn ẹ wá àtìlẹ́yìn pẹ̀lú ọlọ́run ẹni kọ́ lọ́rùn ẹ̀ lọ́wọ́. wá sí ibi wá sí sùúrù ẹ ti sùúrù bàbá ń bẹ lọ́hùn àti sùúrù tì ní àyìnbó kánjú pé kí n pẹ́ ti ń pẹ́ kí ni ń pẹ́ ta ló ń pè ta ló ń pè ọlọ́run ló máa ń pè ẹni tí ń pọ̀ lọ́hùn ọba àlejò ọlọ́dọ́dá sọ́mọ̀ tó dá ilẹ̀ ẹlẹ̀ tó wá ní ń pẹ́ ta ló ń pè ẹ̀ńtà kó bá ti dá ọ lóhùn kọjọ dáhùn gbogbo èèyàn láyé mọ́ tọ́ba yìí dá ọ lóhùn kò sí kúkú ń bẹ̀ mọ́ tọ́ba yìí dá ọ lóhùn ọ̀rẹ́ pẹ́ ọ̀tá pọ̀ kọ̀ọ̀kan mọ́ tọ́ba yìí dá ọ lóhùn kò ní ma tiẹ̀ nìkan mọ́ tọ́ba ẹ̀dá ọlọ́run gbogbo ohun tí wọ́n ọ̀ràn ti béèrè lórí ẹ yóò sì dá òfin kan. ta ló ń pè ta ló ṣe bó ń pè ọba àlejò ọlá tó máa ń tẹ̀bí láti ní ká má tó oògùn mọ́. ibẹ̀ ni tó bá lọ tó oògùn tó ń lówó ebi tó bá bá ń jànú bá dá lóhùn ibẹ̀ ni owó nìkan là ń jànú ó mú wa. àdáwò bọ́tà lówó bá ń ló mú fún bẹ́ẹ̀ èmi iná bíyàwó rẹ̀ káyìn. kò lè mú kún bẹ́ẹ̀. pẹ̀lú bí máa lù sàyà káyìn. ìyàwó rẹ̀ yóò lù tiẹ̀. bí àwọn àṣẹlẹ̀ bá ń ṣẹlẹ̀ sẹ́lòmí kò sí dárò bàbá máa ń tó bẹ̀rẹ̀ rẹ̀ bàbá máa ń tó bí àdẹ́wò rẹ̀ àní dárò rẹ̀ rárá. ẹni tí ó bèsè gbà ní àfi lọ dá ọmọ ènìyàn lóró nítorí tiẹ̀ kó n lè bá lówó lọ́wọ́ wọ́n lù yàn pa wọ́n bà lẹ́jọ́ rẹ̀ ọwọ́ aya ọlọ́run wá ẹ má bá dárò gbogbo ẹni tí ń sọ̀rọ̀ ìní ògùn wọn máa ń bá wọn débi tí wọ́n ń lo èèyàn kan yìí kò sí ẹni tí wọ́n máa sọ̀rọ̀ láyé tí ò lè bá débẹ̀. gbogbo sísẹ́mù lòògùn gbogbo bá ń dá lóhùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ́yá yóò ní dáhùn mọ́. kó lè bàrà yìí fún ó kó tá ó di pé ó ń lo nǹkan mẹ̀mí bí dábàá aláǹgbá ayè gbogbo aláǹgbá ò ní gbádùn lágbègbè mọ́. àwọn ah, ti dá a mọ̀ ìpìlẹ̀ ayé nù. àbíkí gàdàdà jẹ́ òní. pé àwọn aláǹgbá ládà ni wọ́n ti ẹ̀jú wá rí yàn bí gan. wọn ò ní wọn ò wọ́n sì ń ń máa san yín mú náà ń ká yìí. Ah, orí yìí yọ yín láyé. Tẹ́gbà àwọn ni ah. ẹ̀bá bá ń bá gbé ni. Ẹ ti hun tán, wọ́n fi hun gbogbo àdúgbò. Ah. aláǹgá. ẹ má pọ̀ ní èèyàn wọ́n bọ̀ bí ká máa lo èèyàn ká máa lo igun èèyàn. ìmọ̀ rẹ̀ bàjá ni wípé gbogbo ẹni tí wọ́n á lo ara èèyàn fún kọ́ máa retí pé irú ẹni tí wọ́n lò yẹn nínú ẹbí tiẹ̀ náà yọ bọ̀ wọ́n. kó lè má bẹ́ẹ̀ rí ọ̀rọ̀ pé ẹ́ bàbá ń kọ́ lọ bàbá láwo lóògùn tó ní ọmọ tó fi ṣe à tí wọ́n kọ́ ọ̀tọ́ fi ọwọ́ ṣe àti pé àti wípé ọmọ ọkà ń purọ́ ni oògùn tí a máa fi èèyàn bá wọn ṣe ẹni tí wọ́n bá ṣe ọmọ látara owó tí wọ́n gbà lọ rẹ̀ àti àwọn ìkìlọ̀ àtàwọn amájẹ̀mú tí wọ́n fún àtàtìkò pé wọ́n sì ń wá wọ́n ń wá àwọn nǹkan rẹ̀ lọ́wọ́ wọn àti ìrì o. wọ́n sì lò sẹ́sẹ́ máa rí sáwọn ọtí ọtí kan sílẹ̀ o. ẹrù ti délé kọ́ máa bọ̀ o. mo gbọ́dọ̀ ìkan jẹta bóyá ẹlòmíín náà tó gbọ́ bí jẹta àbí jẹnisa. tí wọ́n ní wọ́n ń kó páàtì àwọn èèyàn lọ sí China sẹ́gbọ́n China. China wọ́n import yẹ. lẹ́yìn ti pàtì ọkọ̀. wọ́n ti ṣe pàtì àwọn èèyàn wọ́n ti pákéjì ẹ̀. wọ́n á sọ iye tí wọ́n iye bọ́ọ̀lù bọ́ọ̀lù tí wọ́n bí kìíní ka thousand mẹ́yì dẹ́rù pé wọ́n wọ́n á mú wọn. ìròyìn nìyẹn ni o. ìdí ń jẹ́ ọmọ àpọ̀ tí ń jẹ́ olùdìbẹ̀lọ́pù ń pé. aráàlú ní ń sọ bẹ́ẹ̀ kó máa pọ̀ sí gbogbo ẹni tí a bá fi èèyàn bá pé nǹkan wọ́n èèyàn tiẹ̀ náà ọ̀fẹ́ ọkọ̀ ẹ̀gbọ́n dáa ní sọ́ńpà sùnà ni. dàdá àkọlà nga sọ kankan dáàtà fún yẹn nípa tẹ́ pé èèyàn gidi bí ọlọ́run má yóò yẹn nǹkan má má pé a ah, ń oníwà náà bí bí ìdárè kó yà pé bí ẹ̀kọ́ fún kàbá lóbi ìgàn náà wọ́n lè bá ti sìn kò lóbi wọ́n bá ti wọ́n bá ti gàn yẹn fẹ́ kò ní mú jẹ́ nìtumọ̀ ẹ̀ bàlígù lọ́lọ́ ní ẹ máa gbọ́ yẹn tí ó lọ lọ́jà kẹkẹ lójú olómi lórí ni wọ́n fi tiẹ̀ náà tó wá bá àwọn bábala bẹ̀ yẹn ẹ má lo èèyàn tó ò ní lo tiẹ̀ náà. àwọn jọmọ ẹgbẹ́ ọmọ tiẹ̀ náà ló ti gbé mi. ẹ̀sùn láì pàdékọ́mọ náà lò. yàrá lò wọ́n lọ ọmọ tiẹ̀. yàrá yàrá yàrá lò. wọ́n yóò lọ aya rẹ̀. ṣẹ́gun abá rẹ̀ ló lò fún jẹ́ abẹ́gbé. ìnira máa ń tà báàkì ah. lórí tó lò. torí owó tí ó tà lójijì bówó bá tẹ́fọ́ lówó olówó náà lè tán di owó sọ́tàn. Ìsàínú billahi wa sibiru. Mo sáré ẹsẹ̀ sùúrù. Ẹ̀fọ́ lọ́run ṣàtìlẹ́yìn ẹgbẹ́ lọ́run ẹ wá ṣe sùúrù pẹ̀lú ẹ̀ kí ni pé. Lọ́lá àrùbọ̀ nílá ìlú mi fún àmà ìyẹ̀ṣẹ́ òkú. Ìnàlẹ̀ àrídọ̀ lílà ẹ̀gbọ́ kìí ṣe pé iná àrídọ̀ láàyè mm-hmm, kìí ṣe iná àrídọ̀ láàyè kìí ṣe mọ̀ dọ́ọ̀fà mọ̀ dọ́ọ̀fì lẹ́yìn. kìí ṣe ìlàbà. ìlàbà kọ́. àkàràbọ̀kúnlá. iná lè àrídà gbogbo tí iṣẹ́ ìran rẹ̀ alifa lam ti ń bẹ lẹ́yìn àràádọ̀ yẹn gbogbo tí ń jẹ ilẹ̀ àti tí máa ń bẹ lókèèkè lókòsínú. iná lè àrídà ilẹ̀ àti ilé tí wọ́n máa kọ́ sílẹ̀. lílá. ọlọ́run ló ní. ọlọ́run ló ní. yorì fún àmà ìyá tá a òmìnira ìbá àbí. yorì fún wa máa ń yà òmìnira ìbá àbí ìwé ọlọ́run sì máa dogun rẹ̀ fẹ́ni tó bá fẹ́ fẹ́ni ọba wù nínú ẹrú ẹ̀. ìbàdí bẹ́ẹ̀ àwa kan tá a kọ́lé pé ìyá kọ́lé àwa kan àti ẹ̀gbọ́n ẹ̀yìn kan tí tẹ́ ẹ̀ kọ́lé tẹ́ ẹ̀ yẹ káwa kan kọ́lé àmọ́ ti ti olóòlò máa jogún ẹ̀. yóò pọ̀ fún ẹnu. olóòlò máa jogún tó bá wù ń fẹ́ bí tó bá wù ń gbogbo ẹni ọjọ ogun ẹfun kọlọ nígbà lọ́wọ́ wa. àmín. gbogbo ẹyin tẹ́ ẹ sì nílé ọlọ́mọdé kọ́lé rẹ fún wa. àmín. púpọ̀ wa mùsùlùmí la ní ìdílé kápá jùlọ alùpùpù a mà ní ìdílé púpọ̀ o. ilé ẹ̀sìn tá a gbé lọ́wọ́. dárùn wà tà. ilé tó báyè tí wọn ò ní ta gáagáa dọ́dọ̀ ẹlẹ́hà wa. tí ẹ lá àwọn ẹlẹ́hà wà lọ́tọ̀ aláhùn kọ́kẹ́rì. alọ́lé ọ̀kan náà mo wá kan níjẹ́ òní Dr. Ibrahim Adelayi níwájú àkàrán wọ́n fi hàn mí pé ilé ìyálérè tọ́jọ́lé ha gbà fúláàtì tiẹ̀ rè fúláàtì ti ìyàwó kejì rè fúláàtì ti ìyàwó kẹta rè kálukú dájú ni kéde kéde fúláàtì tí wọ́n kọ́ mọ́lé kan so kálukú dá ọba tiẹ̀ níní o má ṣàdúrà fún ẹ̀mí ẹ̀ ogun ìdí oṣù ẹ̀ tó wọ́n kọ sí ìtúdà gbangba títì ìtúdà ọwọ́ ká máa yí fáwọn oní tí ń wọ kíní dúdú ní jáde nínú orú ilé ilé ìṣèjẹ́ lé jàmá àá ah, ọlọ́run tẹ̀wọ́n síbẹ̀. láti ti màmá náà ọ̀tọ̀. láti màmá náà ọ̀tọ̀. Hmm ọbalijọ ọlá kọmọbọlá wọn jẹ. a níbi ilé ni sáà ni mo jà sí tọ́lẹ́tì. Ah, gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ pé torí ọlọ́run lẹ fi daṣọ bo ìyàwó yín lórí tẹ há wọn tẹ ṣàfaradà pẹ̀lú ìmọ̀ọ́jọ fún tọ́lẹ́tì. àti ah. ah, gbé bẹ́ẹ̀ rí àti gbérú ẹ̀rí bí amọ̀yẹ púpọ̀ amọ̀yẹ púpọ̀ nídàjídàjí àfa nílò bẹ́lẹ̀ àsúnà. bẹ́ẹ̀ni. nígbà tí yé jẹ́ pé ẹlẹ́hà ẹlẹ́hà èèyàn ẹ̀mí èèyàn náà nù. nínú o. yẹ̀wúdí lọ́ba yé jẹ́ tí ọ̀sọ̀ di di ìwọ́lẹ̀ ẹ̀mí yẹn náà lẹ́lẹ́hà rẹ̀ bóòlù kan ló ti wá balẹ̀ níbi tí wọ́n bá wà yìí pé nídàjídàjí ẹlẹ́hà lọ sí bùkátà ń tọ́lẹ́tì tọ́jẹ́ tọ́lẹ́tì tí ó ti wà á wà nítọ́ wà tí ara rẹ̀ kò á balẹ̀ síbẹ̀ ẹ̀jẹ̀ gidi òsì lára rẹ̀ nìyẹn ó yẹ kí máa kọ́ máa tàtọ́ wàrà kọ́ máa ti tẹ̀sí wíìrù kọ́ máa ya fọ́tò fọ́tò ń tẹ̀ ọ̀tẹ̀lẹ̀ pé á ah, lẹ́lẹ̀ àti wà nínú tọ́lẹ́tì lọ́wọ́ ọkùnrin kan ti wà nítòsí bẹ̀ ọkùnrin kan ti yọjú wò nínú ilé ọkùnrin kan ti tó ń ta tó bá fẹ́ jáde síta bóyá ilé yàrá ò da jẹgbà bàbúrà dáadáa bóyá kìíní kan ó kó tí àwọn àjọ gbé sí àgbé á ti lọ dúró lẹ́nu ọ̀nà tọ́lẹ́tì. àdúró ń bẹ̀rẹ̀ àbá tilẹ̀ ń wá ẹ̀jẹ̀ àmì lẹ́nu ilé ń tọ́lẹ́tì lọ́wọ́ ẹ̀ lè wọlé ní ìfẹ́ dóde ẹ̀sì túmọ̀yìn lẹ́wọ̀n ẹ̀sì túmọ̀yìn bẹ̀rẹ̀ ẹ̀sì túmọ̀yìn bẹ̀ yẹn. ẹ̀jẹ̀ sọlọ́láyà sọ́dà. ó ní òní wàlì jẹ́nà ta ni oni ní àdàyúùsù oni òní wàlì Tala tálà ń pè dàyúùsù ẹni tójú rẹ̀ bá pọ́n tí ó bá rọ́pìn lọ́nà ọ̀bẹ̀ ẹlẹ́hà rẹ̀ àrẹ́bí ń dàyúùsù nìkan wàlì jẹ́nà tó wáyé ó ti ń bàdà. ojú rẹ̀ òṣèlú náà máa pọ́n. Ah wọ́n abẹ́jẹ́ ẹ̀yìn kan sànábì wọ́n ní sànábì ó kìlọ̀ fún pé owó ara rẹ̀ tó wọ̀ yìí ó ní tó ń bá rí èèyàn tó lọ ọ̀nà ìyàwó òun òun ọbẹ̀ lórí dànù pé ànábì ẹ̀ kìlọ̀ fún o ilé alẹ́ tó yàn pẹ̀lú pé nígbà tí nǹkan yẹn dùn mà ànábì ní sin tó wí nù kálí ìbá ni ìdí ti bá ń lọ tí ń bá pátá tó sọ ná. sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam. Ah! ó dé láti ẹ̀mí rẹ̀ nìyẹn. màá èmi rẹ nìyẹn èmi èmi rẹ nìkan máa kó yí ibẹ̀ ní máa kó yí ibẹ̀ ẹ máa yẹ ọkùnrin tó ti kó láyé torí obìnrin pẹ́pẹ́ ìyàwó ẹ̀ ní a máa sọ kí ni ẹ̀fọ́ pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí pé iná kóbìnrin kódà kọ́lẹ́wà kọ́wá jẹ́ kọ́wá jẹ́ ọlọ́rẹ̀ àdúgbò àbúrò àti máa ń Animasa ahun. Animasa ìpè animasa ahun. inu nǹkan jẹ́ báwọn. Kí dídì ni ó ti kọ́ dáhùn. Kí olórí ibú náà ó pè kọ́ dáhùn. Inú nǹkan jẹ́ báwọn. Bóyá ikú tí wọ́n kọ rẹ̀ ó kù yọ jẹ́ kú pẹ̀lẹ́pẹ̀lẹ́. Tọ́lọ́ padà kú náà yìí náà ni. Nígbà tó ní kíní kan ṣe díẹ̀ ọ̀sà padà kú èjì náà náà aná èyí ó jẹ Àmọ́ bá tóbìnrin yẹn bá jẹ́ ń pé rárá o rárá o òun kàn òun kàn múra ní o òun kàn òun torí ẹ̀ múra jáde o. èyàn ṣe ń èyàn ṣe ń polówó búrẹ́dì tí ò ní ta ìyá ló gba búrẹ́dì gbóná ní onílé iṣẹ́ ọwọ́ akó lórí tiré kò bí gàmbó wọn á ní oní búrẹ́dì oní ẹ̀yìn ọ̀mọ sẹ́ǹkọ òǹgbẹ́ ìdàfẹ́ jẹ inú ilé wọ́n sọ fún ọ pé tètè ní jọ bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ jẹ báwọn pólíbà tí wọ́n máa fi rà á. máa ń pa sórí ọpọ́n báwọn. ìyá lọ́kọ̀ owó pé tàbí lórí àwọn ní kì bù ní owó tàbí lé lórí pé tàbí ní ẹ̀dá pẹ̀ǹdọ́ bẹ́ẹ̀ ẹ̀mú ní dúró ẹ̀ ìtàsídó wọn ní orí orí òfin orí pé káà owó ti tàbí ẹ̀. Ẹgbẹ́ kẹlẹ́dẹ̀ náà kàkà ogun. Ikú gbọ́dọ̀ obìnrin ni pé tó fún wọn jẹ, wọ́n wà á ti adigunjalè wálé wọn wọ́n wà sí adigunjalè wá léhùn ẹnìkan tó ti fojú tẹ̀mọ̀ obìnrin tó pèpè tí ọ̀dà lóhùn a ẹgbẹ́ rẹ̀ pé inú ilé yẹn ten million tó ń bẹ ńbẹ ọmọ kí òṣòwò ńbẹ o yá kọ́ àwọn gidi kan kú wá sínú ilé yẹn pé ten million kan wà ńbẹ yẹn wọ́n bà lánàá tọmọdé adébẹ̀ tí wọ́n ti máa ń wọ́wọ́ ntọ́ ń wá lọ ọbẹ̀ ni ọ máa yálà yanjú wa aláìní máa bóyá ìrẹ̀lẹ̀ jẹ́ máa ṣẹlẹ̀ sílẹ̀ bá ṣẹlẹ̀ pé wọ́n kọ̀ yanjú àwọn obìnrin bẹ́ẹ̀ sẹ́tọ́ bẹ́ẹ̀ ń tẹ́ wá wá nìyẹn. bàbá pẹ́dà wọ́n lè yánkì ọkọ̀ dànù apádànù. obìnrin kan ìmọ̀ àròjọ rẹ̀ fún ìmọ̀ àròjọ ọkọ̀ rẹ̀ fún mẹkáníìkì mẹkáníìkì ti ń bá ṣe mọ́tò hmm. ìmọ̀ àròjọ rẹ̀ fún pé olùsìn ni kì í wá lé bọ̀rọ̀ kì í kí sí nǹkan kan bọ̀rọ̀ mẹkáníìkì ní à ó sì mọ bìkan alájò ni tó ń bá bá yín ṣe àjò níbẹ̀ ọkọ̀ yín ká jáde lé mọ́ olùdó ń fẹ́nu èlò ní yọ jẹ́ ní à owó tí wọ́n gbà ń bèèrè pọ̀ ọ̀sá ìdá àkówó kan wọ́n sá fún lówó ọ̀sá ìdọ̀bà sí àti pọ́ǹsì lọ́rọ̀ tó wá. àti kí ń wo ìyá onímọ́tò pé tẹ ní rẹ̀gẹ̀dẹ̀ báyìí tẹ ọ̀sá gbèdé lọ tí sá lọ kú sí orí oúnjẹ ọkọ lọ́kọ́ bá bẹ̀rẹ̀ sí kílè lọ́rùn ọ̀gá kù. oyinbo aná. oyinbo aná. ìyàwó sì mà pé ń tọ́ jẹ lọ́pa. oògùn fẹ́ ní ẹ̀pẹ̀kì ní ìbá. ó wá kékékéké wọn ò mọ kú wọn ò mọ túmọ̀ ẹkún tí ń sùn. bí àwọn yẹn ti àwọn ìjọba ń sùn mọ̀ káyìí nàbà wá kì í. sáà madam mo sọ wípé ọkọ yín ó kú oníbẹ̀rẹ̀ n ò kí san wọn ọ̀yàn ti jókòó ní kúròmù ó ní ẹ̀dá fún òun fẹ́ rí ń sà. àfisọ́jú orógùn sí yàrá orógùn. nígbà mẹ́ta ní ìwúrọ̀ ọlẹ́ bá tilẹ̀ kọ̀ pé àtúrò yìí kú ni wọ́n kù yìí. ọ̀gá mẹ́kù. ó ti pa ń lọ́kọ̀ kí n má bí ọ̀dà pariwo bó ṣe kórógùn yànnà ó tún wá kíhun ẹ̀mí ẹ̀ ni pé nfi ń di ọlọ́sùn kò wà nìyẹn lórúkú bàjẹ́ kọ́ wa lè dún. Ah! ẹ̀jẹ̀ amúfẹ́ ọlọ́run fẹ́ ọlọ́run kì í sọ bá dẹ̀dẹ̀rìn kì í sọ bá òmùgọ̀ ntó bá wa mú ló fi lófẹ́ fún wa èyí ò bá wọn. ànábì mọ́sá wa ọlọ́run máa jogún un lẹ̀ àti tí ń bẹ lórí ilẹ̀ tẹ̀síkọ́bá fún inú ẹ̀dá àwọn ẹni ọlọ́ọ̀ni wọ́n ní sẹ́gbọ́ báyìí ìkágun rí ẹni ọlọ́ọ̀ni lónìí àjọmọ́ ta lọ bí ayò láyé àjọmọ́ ta bí ayò bí ayò bí ayò ẹ̀rẹ̀ ń tí ayò ó kẹ́yìn gbogbo ẹni ọba gbèsè lọ́ọ̀ni ọ̀pọ̀ tún kẹ́yìn afẹ́fẹ́ fọ́lá nìyà àtútù ìlànà náà pẹ̀tọ́lọ́ ní máa fẹ́ẹ̀kù lórílẹ̀-èdè kan tọ́lọ́ ní máa fẹ́ẹ̀kù nílùú kan tọ́lọ́ ní máa fẹ́ẹ̀kù lágbóolé tọ́lọ́ ní máa fẹ́ẹ̀kù nínú ilé tọ́lọ́ ní máa fẹ́ẹ̀kù mẹ́. gbogbo òwe kúrò ọ̀gá ìjọba lọ haúnà ni yọ lọ yáwó. nígbà kẹrìntì bá dé bùlàbùlàbùlà ni àmọ́ tọ́wọ́ ń bá wà yóò ṣe kù síbẹ̀. bẹ́ẹ̀ ni pẹ́kílẹ̀ bá jóná tí alùpàá ní ti bẹ́ẹ̀ nà lé yẹ wọ́n lè rí jóná tọ́lọ̀ ń bẹ̀ nìyẹn. tí a bá fi àyè kan wọ́n sáyè kan lẹ́sà náà lé rẹ̀ tí máa ń ṣèbádà mẹ́ tó máa ṣe ìbáàdà ń bẹ̀. ọlọ́mọ bá fún kan lé wa wọ́n fi kà wá náà. bí ìjọba máa ṣẹlẹ̀ sínú ilé nǹkan ní kan àyè yẹn. tọ́lọ̀ ni máa fẹ́ kù yára gbogbo nǹkan. ajá ordinary ajá ajá àjà ọ̀tẹ̀ láwọn ẹni ọlọ́run lánàá. ó kọ̀rọ̀ parẹ́ ní Quran. àjà nínú sọ́tùkà. kọlọmọta ti táwa náà kù. wọ́n á ti bá tòlí ni mò ìkágun dáadáa ẹ máa ń páyà ọlọ́run ni máa ń tẹ̀kù. olùjá náà jẹ́ ìpáyà ọlọ́run. kí ni wọ́n wá sọ. kọ́lé òbí náà mẹ́rin kábílẹ̀ àrùn bá mi náà. ومن بعد ما قال عسى ربكم أن يهلك عدوكم ويستخلفكم في الأرض فينظر كيف تعملون ارسل كتبه سوا ọbẹ̀ẹ̀lẹ̀ láàrin mọ́tà àti àwọn tiẹ̀ náà ìyẹn ni ìjọ fún mi jẹ́ nítorí ọ̀rọ̀ nígbà wá lé báyìí torí orí ni Musa léyìí pé ilẹ̀ wọn ilé wọn ìyàwó wọn ẹ̀yin lẹ́nìkẹ́yìn bọ́lá ń fẹ́ rẹ̀ ibẹ̀ náà. gbàgbà ni máa dùn àwọn bí kọ́lọ́ bá ní kẹ́ wọn. àwọn nǹkan ti báyìí lọ́dún kan àwọn ìmọ̀ nǹkan ti gbà náà. ní ọ̀rá tí wàá yà bí tí fèrè ọ̀nà ti tẹ̀rì. wọ́n wá ń wá sí tẹ̀lifíìlù rẹ̀ fún wa wọ́n dàgbà pé àwọn náà ń bẹ́ níbẹ̀ ìjọ náà bí i àgbọ̀ yé dé mo délé mo padà lọ gbé kuraani mo gbé tẹ̀sí bí i àlọ́ kà máa bà bẹ́ẹ̀. màá gbé ọ̀dà kí èèyàn máa jókòó sáwọn ènìyàn lọ́wọ́. àá gbìyànjú ká tó na tàbí olè sí máa ń kó ẹ̀yìn àgbàlagbà. èyí ó jókòó tó na tẹ̀lé gbogbo wọnàwọnà kan ìyá kan tí yẹn bá ń ṣe kì í kó lọ fi sùúrù. bàbá ń fọ fáńjọ náà yìí pé níjọ́ tó lọ ń tẹ̀sí ọ́ náà rí là ń fẹ́rẹ́ àlẹ́ yìí. nígbà tí wọ́n lé Musa àtọmọ àtàwọn àjọ rẹ̀ dé òkun ni wọ́n àwọn Musa bá kàdí àtàwọn àwọn ìjọ rẹ̀ gbà kan omi tán kan òkun wọ́n ti ń láwọn wọn bọ̀ wọ́n ti ń bọ̀ rẹ̀ ìjọ tinubu bí fìlẹ̀ náà parí pé olówó tẹ wa olówó tẹ àti gbogbo wọn lẹ̀ níjọ́ tí ọ̀tọ́ náà bá bínú parí parí. wọ́n lé wọn òkun tí wọ́n náà wò yí pé ah, kò mọ́ wà. lọ́wọ́ ná odò lọ́pọ̀ ọwọ́ rẹ̀ ló bá ọ̀nà báyìí jẹ̀mọ́ wọ́n ní ní òkú bá dì níbi tó wá dì ọwọ́ fi ọ̀nà síbẹ̀ ọlọ́wọ́n á jẹ́ ọjọ́ náà wà láàrin ẹ̀ ó di yẹn ọwọ́ ní ọ̀nà láàrin ó sì jẹ́ yí ọ̀nà tí ìrántí ń tẹ̀lé mú pápín sí wá. má fojú ọ̀nà tèmi ni láti kẹ́ nǹkan fi ẹnìkan fi mà wọ́n ìran méjìlá ní tẹ̀lé méjèèjìlá sì mà pé ọ̀nà tiwa rè wọ́n ti ń tọ̀ lọ. kẹ́sì bàbá lò tí wọ́n kà ìgbà tí wọ́n lọ ń sàánú àwa náà lárúwó ra tẹ́sírì yẹn àwọn náà wá sí àáka ọ̀kan tẹ̀sírì yẹn tẹ̀sírì jẹ́mu àkàmì kùrìhàn àríkùrìtẹ́bì àríkùrìtẹ́bì. wọ́n ní ọlọ́run ọwọ́ apàṣẹ fún yìnyín yẹn kó wá lu kọ́dà bíi wíńdò àwọn tí wá ń lọ nínú láìsí wọ́n wá rí àwọn yòókù náà tí ń lọ náà àwọn ilé náà tó ń rí àwọn tibẹ̀ náà tẹ́mọ̀ pé gbogbo wa lájọ́ wà ọ̀parẹ́ o àwọn àyè láàyè o wọ́n ń tẹ́ wọn pé àdámọ́tìlá ìṣẹ́yìn náà lọ́bẹ̀ títóbi ọlọ́run jàmá ọlọ́run ọba pé ọlọ́run kọ́ ọlọ́run ọba àlejò ọlọ́run sàmì wa náà gbogbo ọ̀nà táwọn náà gbà nàná ayé ọrụ ọ̀rọ̀ fún wa. báyìí ṣe wọ́n á ní odò yẹn tó ṣe pé wọ́n á òkun já kìkọ́ bí wọ́n á ìṣòro ń parí sí ni sí o. bí wọ́n ṣe ń lọ ní lódò yẹn kọ́nà ni ọkọ́nà wọ́n padà lọ rèé jáde sínú òlù náà na àwọn afẹ́rẹ́ náà ti wọlé àwọn náà ti wọ̀ ọ́ nígbà tí ẹni tí bá wọlé nì tí ojú wọn na fi wípé òun náà wọ́n pa wọn wọ àtàwọn àtẹ́sí wọn àti ìràkú ìtàgùn tí a ń gùn àtẹ́tọ́ gẹ̀ẹ́rin ìgbà tẹ́lókè tẹ́yányá tí òkè nìkankan má ọlọ́run pàṣẹ fún kò padà pé ó domi padà àwọn àtúnyẹ̀rẹ̀ rẹ̀ wọ́n ti jáde padà sínú òdùn lókè lẹ́gbẹ̀ẹ́ lọ́hùn lẹ́gbẹ̀ẹ́ mi lọ́hùn. wọ́n ń bọ́ọ̀dẹ̀ nínú òlu gbogbo aya wọn gbogbo olé wọn ìyá àná mọ́ṣẹ́ ìpadà lọ kú padà. gẹ́gẹ́ Iná lẹ àrídà lè láàyè. Yorì fún àmáyàtà ìrìnlẹ̀ ìdáàbì wọ́n là á ti bàtọ̀ nínú ìrìnà tẹ́kì. Jọ́pù wá di ọ̀la mẹ́wàá. Lọ́ba yóò mọ wá mú àdéhùn rẹ̀ sẹ́nà. fún gbogbo wa pé lọ ọjọ́ kan nù mú tẹ̀kì náà. Bẹ̀rù ọlọ́run pẹ̀lú ara rẹ bẹ̀rù ọlọ́run lára aya rẹ bẹ̀rù ọlọ́run lára ọmọ rẹ fífẹ́ rẹ bẹ̀rù ọlọ́run ìwọ ló ní kángun kí wọ́n máa fi ọtí yẹ̀yẹ́. ṣé máa ń fi ìbá bẹ̀ ọ́ tó o bá gbà á jẹ́ ká máa fi ọtí yẹ̀yẹ́. ara adé ọgbà rìbá ó ní òde rìbá sẹ́nìkan bẹ́ẹ̀ láyé lóde sòwò láyé tí ò ní lórí ìbá ara adé ẹ̀ àbá ògbọ́ aláàjì kìíní ó ti di tẹ̀mùlìgì ọwọ́ tẹ̀mùlìgì ti tẹ̀ ẹ́ ọmọ náà ọgbà dùgbà mọ́ ọmọ ẹ àwọn jẹ ní tẹ̀lé ìbá olóhùn fáńkẹ́sì mọ́ nígbà tí tọ́ọ̀bù àwọn ará gẹ̀ẹ́sì gbóná jò ní táwa lọ sálámà tó wọn mo wá ń sọ fún bàbá baálẹ̀ àti àwọn ààrẹ pé àfẹ́ wa kì í fún ilé náà o ọlọ́run tó ilé ọ̀sẹ̀lẹ̀ mọ́ àmọ́ ẹ̀yin náà sọ́nà kọ́ mọ́sẹ̀lẹ̀ mọ́. àwọn àfáà tí onígbà yín ẹ máa gbé wọn sínú ọgbà yìí ẹ ti máa pàṣẹ ọjà pàṣẹ pé ẹ lè gbọ́ ọdún ọgbọ́dọ̀ tajà tí wọ́n ti bá lọ lọ́wọ́ ẹ máa gbọ́gbọ́ ẹ tó ṣùgbọ́ ẹ tẹ́pà pẹ́pẹ́ ẹ dọ́jà dúró kí wọ́n máa ti ọ̀nà sẹ́ẹ̀dá ní tótó fòmọ́kà kí wọ́n máa tún fún yín. ẹ ń gbàlùbá tọ́lọ́lọ́wọ́ parí tọ́lọ́lọ́wọ́ pàdùbárí yí parí mu ọgbọ́n ọ̀ràn. gbèsè tí amẹ́ríkà jẹ ní ìsìn gbèsè tó jẹ ní ìsìn wọn lọ́jà lágbàáyé ní ó ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn tí bá ń tàpá tẹ̀sí ọlọ́run tí a ń pè ó gbà lágbára ó dàbí ọ̀rọ̀ gidi kan mú láti inú ni tíga bá mú igi láti inú ẹ ní ṣe mọ́ níjẹ bá mọ̀ sí kà láti ṣe mọ́. àbí ṣe tó bọ́ ní orúgbó náà. gbèsè tí gbèsè tí báyé wọn jẹ́ sínú lọ ẹnìkan ọkọ̀ wọn ti gbà láyé kọ́mọ̀tì kókàn ìbá tọ́lọ́ ń lérí gbangba gbangba tó wọ́n pa ìbá rẹ̀. kẹ́hìn á sọ pé bẹ́ẹ̀ yọ̀ wá lójú bá ní ìsìn kò lè sòwò láyé kò lè gbà yé rẹ̀ wọ́n dá lóhùn tiẹ̀ o. ẹ ti sòrò bẹ́ẹ̀ bá fowó díẹ̀ bẹ̀rẹ̀ wò ẹ má bẹ́ẹ̀ lọ́ọ̀dì lórí kò sí tọ́lọ́hùn olùsọ́dà àtẹ ọlọ́run lára owó kó di ńlá kò sí púọ̀ owó kékeré ẹnìkan ń kọ ìtàn bó ti di olówó ń jò ní owó kékeré tí ò sí gbọ́ létí lè bẹ̀rẹ̀ ibi nǹkan jẹ́ báraka ọlọ́run tí máa tí máa tí máa tí máa tí kẹ́ńtọ́ bá fẹ́ nú ẹ̀ nú ẹ̀ bẹ́ẹ̀ kọ́ ló ń tó bá náà nígbà tí bá ti ń pọ̀ sí kí nǹkan ojú nǹkan tí bá ti bàjẹ́ ọ̀bà tí ọ̀ sásàrà ọ̀wọ́ ń bò lówó fi ń kiri ìjà ti sòrò àdéhùn tó ti fún wa ọlọ́run mọ̀ọ́sẹ̀ o wọ́n ní. Pẹ̀lú òbí náà ní òkọ́bílẹ̀ àrùn tàbí ẹ̀nà. Wọ́n ní wá gbọ́rọ̀ Musa Uzina Uzina mi kọ́bílẹ̀ àrùn tàbí ẹ̀nà kó tó dé kó o tó dé wọ́n ti jẹ wá bàbá ńlá yá. ó ti hàn wá ní ìmọ̀. ilé tó ń lérí mi yìí wèrè ni o orí ti ń lé yìí gba ìwé òfin ìdè ni o lójú ọmọ àwò yìí pé àdìgàdé lásán ni pé wèrè ọ̀run ni o ẹ hàn wọn ló mọ̀ tán. wọ́n mi ń ga dín náà dín sáná ebi kò tún dé náà ebi wọn náà ń lọ tó ti pẹ pẹ tẹjọ ń kó ebi wọn náà rí tàmí ń bá a di máa di ìgbàna. lẹ́yìn tó tún dé náà tán ó tún wo ohun tó tún dáwò títún dáwò náà títún dáwò kò fẹ́ sọ pé ìdí ń sọ kò sọ̀rọ̀ mbẹ̀ kò sọ bẹ́ẹ̀ o. ẹja ẹja ẹja ẹja kejì o. قال عسى ربكم أن يهلك عدوكم آه. أنا موسى واني عسى عسى ربكم أن يهلك عدوكم ويستخلفكم في الأرض قيام كيف فتعملون ó ní ẹ̀sìn máa wọ o ọ̀fẹ́ ìyàtọ̀ lọ wọ́n pa ọ̀tá yín lọ́wọ́ àtà rọ́bùkún àyè òlìkà àdúgbò ó sì fẹ́ ìyá nìsí tọ́lọ́wọ́ pa ọ̀tá yín rẹ́ tí èèyàn bá sì ní ọ̀tá tó gbógun ti yàn tí kì í jọ pé ń rí ogun gbígbó tí yàn á ṣe kí wọ́n sọ fún yàn kí yọ parẹ́ èèyàn ò wò lọ́nlọ́n kí á sókè lé yí bìbá. kéru wọn sì lè parẹ́ sá. nítorí <laughs> pé kọ̀nà ọlọ́ọ̀ni kankan ǹjẹ́ ló ń bá fẹ́ hàn ọ̀tá rẹ̀ bí mọ̀ bó bá wù ọlọ́run ó lè jẹ́ kí ìparẹ́ sọwọ́ bùnmí wà bó sì wù ó lè jẹ́ kó náà yọ parẹ́ rẹ̀ fúnra ẹ̀ náà yọ parẹ́ rẹ̀ ẹ̀yẹ máa dùn ó ọlọ́run ti bá yín pọ̀ sáyẹn rẹ wòye sàkàlì pàkùn tó wà fẹ́ yìí sàrólé tó kébẹ̀ yé èèyàn nínú wa náà ti ń tí ọlọ́run fẹ̀ lò fún wa rí ibi àwa yẹn ibi àwa yẹn sáà tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ ibi àwa yẹn ibi ẹwà yẹn. ìbọ́lọ̀ lọ́mọ mọ̀ pé àwa la níbẹ̀ tó gbà lọ́wọ́ àwọn sọ fún wa. alájì wa kìámi abisawula wọn ti kí ó ní ọdún kan wá kí mi sọ̀rọ̀ kan ní wọn á pè mí pé babalágbèrè mi nà wọn ní ẹ bàbá mi o èmi náà sì mọ bàbá mi nà mo ní bẹ́ẹ̀ ni àjọmọ̀ wọn ni wọ́n ní sẹ́ẹ̀tì máa ń tẹ́jú bàbá mi kàn ní kọ́rí àwọn ìgbà náà lórí mọ́sálásí bẹ́ẹ̀ sọ́yẹ èmi náà rántí tó bàbá wa gbà ń bì kàn àìmọye ìgbà yẹn pọ̀ yìí bẹ̀ nítorí àlámọ̀ ìsàfẹ́. àyíká mi wá ní àbálágbé ni mo nílà wọ́n láwọn ọ̀fẹ́ nu sẹ́ńtẹ́lú ilé ọlọ́run o gbogbo ilé ọlọ́run ilé ńláńlá wọ́n ṣùgbọ́n lábẹ́ ìdúpẹ́fọ́ ọlọ́run wọ́n ní yàrá tá a máa wá yìí ìyẹn ìdára àdàbí wọ́n ní kí èèmọ̀ ní wọ́n tá a máa wíjọ́ náà má fi jù lọ. wọ́n á sáà bàbá tí wọ́n fi sí àwọn bàbá wa nítorí ẹ̀. tí wọ́n fi sínú àwọn tààrà wọ́n ní àwa wo iye tí èyí fi kọ́lé wọ́n ní káwá wo ohun tí àwọn fi kọ́lé wọ́n náà kọ́ mọ́tò ten million èyí máa ṣe ọkùnrin ten million àtúkọ̀. wọ́n ní àwa máa ní ọmọ àwọn bàbá òun. wọ́n ní ìgbà àti pé ọlọ́run máa lè fi òní yìí àwọn bàbá ọjọ́ náà. wọ́n bá dákẹ́ ń bẹ̀. wọ́n sọ ń sọ pé kó làákà ẹ̀kọ́ mọ ẹgbẹ́ yòókù yẹ. èmi wá gbọ́ wípé nǹkan wí ni pé débàtì ọjọ́ náà àwọn bàbá òun ò ní bẹ́ẹ̀ nìkan kan jà sí ọjọ́ náà àwọn kan bàbá ń jà sílẹ̀ ní pé ẹ má ṣẹgbọ́ mọ́sálásí mọ́ náà ní ẹni tó dìjà. àìmọye àyè tó bá lè tọ́ láti jogún pẹ́ẹ́nì kọ̀ọ̀kan ìwà yìí náà sẹ́gbẹ́ àsìkò bẹ́ẹ̀ abá kan bẹ nítòsí tá a wà yìí abá mọ̀ ń sọ̀rọ̀ rẹ̀ kò jìnnà sí ibi tá a wà yìí ẹgbẹ́ sàárè ni àfàkàwí máa jókòó sí ẹgbẹ́ sàárè sàárè rè báyìí àìsàn àkùlẹ̀ kọ̀fẹ́ ju tébù lọ bàbá kẹtọ́ wa kú ní máa ronú pé mo láti ti bàbá ń sí ẹ̀gbọ́n àfa ìwà sọ fún ẹbí pé ẹ lọ sí ibi ọ̀nà ìkíyàwó àwọn ìjókòó sẹ́ni ẹ sí síbẹ̀. ẹni ẹsí síbẹ̀ wọ́n lè lọ sí síbẹ̀ lẹ́yìn bá ráyé tọ́lọ́ máa bá yé lẹ́yìn lọ kọ́ mọ́ jẹ́jẹ́ kú jẹ́ o adákọ̀ ẹja sọ jẹ abáta wa wù ní ìsìn ẹ̀ ń bẹ ní ààyè gbà mí lọ́wọ́ wù. Àràgbàmú àràgbà yamuyamu lé. Iná olé tí wọ́n ń jókòó lé fi sáré rẹ̀ o. Ẹsẹ̀ mẹ́ta náà ń lé yìí o ẹsẹ̀ mẹ́ta gbọ́rọ̀ báyìí lu odidi ilé o. akáṣe pé wọ́n kà gbé lọ wọ́n gbé lọ́fíìsì lókè yàrá mẹ́ta àbí mẹ́rin ló ní báyìí gbọ́rọ̀ báyìí náà ni o sàǹpélé máa ń ní yàrá ní yàrá ní sẹ́wẹ́ ẹni máa sọ pé patient patient and patient yìí o ọba alétún ni o ilé mi kò sí patient and patient mbẹ patient and patient ta ni. ilé yẹn wọ́n torí ara rẹ̀ gbọ́rọ̀ báyìí pàṣẹ́jì tó kù tí a máa rí rìn ní kálukú máa rí yà sí ara rẹ̀ tó tún yà bọ́ta ilé orí ilé náà nà ó ìta rẹ̀ káàbá ìtún wa mọ́lé ìbọn háyàwó sí ẹlẹ́háyàwó ẹ o ní ọdún kókò wá kàmọ́lé yẹn o. lẹ́yìn ẹ̀ lọ́nà wa kọ́lé alára fún un àfáàtà ń sọ yìí kò jìnnà sí ìdáwà yìí ọlọ́mọ sí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin náà tẹ̀tún ń máa ní èdè náà inú ilé inú ilé rẹ́ǹtì inú ilé abínibí náà ọlọ́ọ̀bà yẹn kó lè rí fẹ́yìn náà. amina amina. bàbá di òye ẹ̀mí ẹ̀kú lò wá dé pẹ́pẹ́. olùkọ́lọ́ àbẹ́ mi. lẹ́sìn àìsàn ńlé àti tó báyìí ó fẹ́ bẹ́ẹ̀ nú àwa ta dòkó rẹ̀gẹ́dẹ́ ìtẹ́pẹ́ lẹ́sìn náà nílé lọ́gbọ̀n ní inú ilé ilẹ̀ ti abáni ẹnáwó ní ìsìn ìwọ́ pẹ̀mpà àmọ́ kùnú bí ẹnáwó ẹ máa dúpẹ́ sí mọ́ni. alhamdulilayi ọlọ́run ní ilé ń gbé bẹ́ẹ̀ kò sí ìgbà lọ́wọ́ àtòkùtà àti ìkọ náà ọmọ ọkọ̀ fún wa àyìnbọn sọ̀tẹ́ náà wò ní ọgbà àtìyún lẹ́kọ̀ọ́ lọ́hùn ọ̀nà wo ni tàwọn kan gbà irú ká ń sọ yìí wọ́n tó fi wọ́n fi ó ṣe yọ náà yanu kìí ṣe lé tí wọ́n ń kọ́ díẹ̀ díẹ̀ nígbà náà fẹ́ kọ́ ní fàáfà ta sọ yìí wọ́n kọ́ tán wọ́n kàn án wọ́n rẹ wọ́n sí ilé ẹ̀ wọ́n gíláàsì ẹ̀ wọ́n ti gbogbo ẹ̀ kó tó di pé wọ́n débẹ̀ rárá ó ti parí sẹ́yìn ẹ̀nì pé pé bí ọlọ́mọba ti kọ́ lé tọ́lọ́mọba kọ́ lé pẹ́ẹ́nì ká sọ yìí pé ẹ lọ ta ọ̀rá mọ́ wọ́n tún máa yí lẹ̀ bọ́lọ̀ náà nà. tọ́pọ̀ tó wá sí ìgbẹ́mọ̀ yóò ṣe tiwa náà. amina. Ẹ̀ǹdọ̀rọ̀ tó ìfọ́tà àmàlùmílùmílùmílùmílùmí. Mo sábà sọ fún wa pé ọlọ́wọ́ wà á wo bẹ́yìn náà ṣèṣe ìjọba wà nù. Ntẹ́yìn náà wà á ṣe ẹlọ́run tiẹ̀. Gbogbo ẹni tí ń sọ̀rọ̀ lé tí ń tọrọ ara agbára tí ń tọrọ mọ́tò nsìn ọlọ́run ó ti fún ọ ó ti bó ti ti tọ́ba títán ọlọ́run tà kọ́ àmọ́ lò ń tà kọ́ àmọ́ lò ọlọ́run mọ́jà dáná lọ́sàá kó o ti fún wa wọ́n là ọlọ́run ẹ máa fi kún ti fún àmọ́ lò. ọlọ́run tó tiẹ̀ yá àkùtì yẹn. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سكه للحياة أو لأهداف نعم لم يختلف الواقع التاريخ في الماضي والحاضر والمستقبل بالنسبة للأقوياء والضعفاء فإن صائب القوة والسلطة يعتمد على سلطانه وبأسه فيشعر بين الناس رهبة والذار والخوف ويعلن الإنذار والتهديد والوعد والوعيد ومن لم يختلف واقع التاريخ في الماضي والحاضر wọ́n ní tó ṣẹlẹ̀ gangan wàkìrí ìtàtí ò lẹ́jà bá kàn wọ́n ní kò sí yàtọ̀ ńbẹ kò sí kò sí èméjì níjọ́ ìjọ́hun àti ní ìsìn kódà àti nígbà tó ń bọ̀ pé gbogbo anágbá ló kéèfẹ̀ sí àwọn ọ̀lẹ alágbára sí àwọn ọ̀lẹ wọ́n máa ń lo agbára ló fún máa lo ikọ̀ nù ẹ̀ ń bá lágbára tó ní pítọ̀ ẹ̀ ń lágbára tó ní pítọ̀ yẹ sábìdù aláàfin tọ́ni wọ báàsì agbára máa gùn wá agbára máa gùn wá tọ́lẹ̀ bọ́lá ń bá fi agbára fi kí ẹ̀dá kọ́mọ yìí kọ́ ìjẹ́wọ́ ọlọ́ni tó yẹ pé ọ̀lẹ́ńdẹ́lẹ́gbẹ́ rẹ bóyá búrò rẹ ẹ̀gbọ́n rẹ àbí ẹnìkan kan tí ò tọ àbíyàwó àbíyàwó Allahu Akbar àbíyàwó gbogbo ẹ̀yin fẹ́ǹsì mọ́síná gbogbo ẹ̀yin mọ́síná ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ bá fi mọ́síná ẹ má fi mọ́síná bàtì yá pé ń gbàgbọ́ sí mọ́síná nìsín hàn kí yàrá jẹ ìyáálé rárá. rárá. ẹ gbà yí pé kásẹ̀ ló ti àwọn àwọn àkàràwù kan amẹ́sítẹ́kì kan sẹ́yìn èèyàn ni èèyàn ni ń gbọ́dọ̀ tó wá mú ọ kúrò lóko ẹrú yẹn ẹ̀ ṣé báwọn bá mú ọ kúrò lóko ẹrú tó ẹsẹ̀ àmọ́yé àwọn èèyàn òkú ẹrú tí wọ́n kú sí nìyẹn. Hmm. kábàyọ̀ wọ àwọn ìyá tí wọ́n bí wa tí wọ́n jára jọ̀hún àtàwọn obìnrin kọ̀ọ̀kan nínú ayé ìsìn táwọn ọkàn náà ọgọ́rùn-ún iné ìní kan wọn ní ọ̀sọ́ ọkọ wọn dẹ́rù ní ìyà tí wọ́n wọn fi jẹ ọkọ láti máa ń bá àwọn obìnrin sọ̀rọ̀ pé ẹ ṣe pẹ̀lẹ́ ẹ má lé àwọn ọkùnrin yìí ẹ má lé wọn lékulè tí àfẹ́fẹ́ lọ ti ń ti bá rẹ̀ ọ̀ká tí àfa náà mọ̀ pé àwọn ọ̀ká mọ́tí náà ń sìn àmọ́ ìyàtọ̀ fi ń jẹ́ náà ló lé lékulè bá ti ẹjọ́ wọn sálẹ̀ á àwọn àgbẹ̀rẹ́ ti wà tó wọ́n tó ti nà ilẹ̀ ti ń dùn yìí. ìdí ìdí alẹ́. ìdí ọ̀pá àfáà àwọn ọkùnrin kéré nínú sáyà kan ládàtà iṣẹ́ tó lọ ń fọ́ kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni hmm. àtàbà máa ná dá ọ̀pẹ hmm. máa ná dá wẹ́rẹ́wẹ́rẹ́ ìgbà tẹ tó gbélé kéwú àbúgbó fẹ́ hmm. kéèyàn ọkọ̀kùnrin máa dáná ó sì ti dáná torí inú wa bí ọkùnrin dànù dànù ó jọ fẹjọ́ lù náà padà nù ní pé ìnáwó tó ti bọ́ra ó sì yìí ń fẹ́ fẹ́ kó jò tí bá gbàdá iláyé gáàsì máa kọ́ sóòpù kọ́ sóòpù ìyẹn òwú ẹ̀ ti bàjẹ́ òwú ẹ̀ ti pé kó ń bọ́ kó ra búrẹ́dì jáde kó ń fi kó ń da kó fi dú ẹ omi ẹ̀ nínú àti ti sọ̀hún. nígbà olè yẹn wá máa jẹrú èèyàn ọ̀dà náà tí ọ̀sẹ̀ ìdí gbé èèyàn òní búrẹ́dì ọ̀nà gàrí mímọ́ ẹlẹ́yà náà sì ni ẹlẹ́yà náà ni lọ́lọ́lọ́lọ́ mọ̀tẹ́fẹ́lá ní pé mọ̀tẹ́wá ń sẹ́wá ń sọmọ lójú ìyá ní ìsìn ìbá ti pépè ṣe ń sọ̀rọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí lẹ́bàá ń bọ̀kọ̀ yín lù wẹ́rẹ́wẹ́rẹ́ ṣé yóò nà sí kejì. ẹ nígbà náà nígbà yẹn. nígbà yẹn ẹ àdàmọ́ bí àbí ní ìsìn mẹ́yìn náà mọ̀kọ́kọ́ yín ìtàrí òkà méjì àmọ́ sẹ́ẹ̀ máa fi àjẹ́ sẹ́ẹ̀ máa fi àjẹ́ ebi àárọ̀ ebi alẹ́ ìwọ̀n náà kórìmọ́ lókùn mọ́ àtẹ́bí òru gángan. àìkọ̀rọ̀ mọ́ ebi gángan ìdíjẹjẹ ọlọ́run àkìkí léwu ó parí ẹ̀rọ òtítọ́ méje lọ wọn ló tún yá olóògùn sí mi jà ìdíjẹjẹ lọ parí ọ̀ka ẹ máa ka ẹ máa ka ẹ máa ka jẹ máa ka jẹ ọjà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ kàdà yìí. ọ̀dà náà jà á rí pẹ̀lẹ́ lò ní wọ́n yẹ mọ́ wa. nǹkan kan mú nǹkan kan ṣe é o ọkàn ti káyìí náà ni pé ìwọ̀n wàhálà ilé ìyá ẹgbẹ́ oúnjẹ ni oúnjẹ kọ́ o oúnjẹ sì ní ọ̀dọ̀ ẹlòmíì o. nígbà tí kójú ojúmọ́ náà ni. apá kan sọ láìpẹ́ yìí orí títí òsì ṣe mọ́ síná tó ń bá fẹ́ bá ẹlẹ́tọ̀ ọ̀hún ní ẹ̀tọ́ pọ̀ dédé tó ń fẹ́ bóbi olóbìn ṣe pọ̀ ni a ti máa ṣe kọ̀sọ́ jù bá ń lọ ọkùnrin ni wá ẹ máa ti wò. na'am tu àtẹ́bìrú ya olè àlùbáàbì. omi ló ti pọ̀ láyé yìí. Ah. bíkáǹtì bíkáǹtì. kò dáa báwọn. àbáwọn ni wo gbọ́ òwò ti sùn bẹ́ẹ̀ ẹ̀yin obìnrin náà ẹ ti pẹ̀lẹ́ ẹ má lo ohun ọkùnrin ẹ má lo ohun lòkúlò má yẹ pé ọlọ́run náà pípa obìnrin ipa ọkùnrin ó ka kì í ṣe àrámù kì í ṣe àrámù pípa obìnrin pípa ọlọ́run bá pípa obìnrin ó ka ẹ̀wù pípa obìnrin ó bá ka àrámù kọ́ o fáwọn síkà wọn á kà yìí là ń kìlọ̀ sí ni o ẹ̀mú wàá ṣe láti fìyà jẹ̀sílẹ̀ láti ní àníyàn pé ìyànà wàá jẹ̀rẹ̀ fáńlá yàrá kẹwàá kò náà bá ní ọ̀tá tí kò lánàá tó sì lọ yá lónìí ẹ gbàgbé yẹn ọ̀pọ̀ ni wọ́n ti dúpọ́ lọ́hùn pé ìwọ náà wọ́n padà tó wá fi tẹ̀ ní. Sípò náà wọ́n ń gbé sá fún jòní, wọ́n ti wá ní pé àfa nǹkan kà ẹ̀yìn wọn náà jẹ́ àwọn pẹ̀pẹ̀lẹ́tà ó ti ń ṣáájú gbogbo ohun tí wọ́n ṣe tẹ́tẹ́lẹ̀ wọ́n ti ń ṣe wọ́n ti gbómi sílé wẹ̀ wọ́n ti wọ́n tọ́jú oúnjẹ tán wọ́n ti gbé síbi tí ó mú wọ́n ti gbé sílé òkú sáàmù wọ́n náà mà ṣe é ti ń sọ̀rọ̀ báwọn. òun ti wọlé. máa pa tìyàn yẹn ó náà wà wọn náà wà sí fún ọ̀dà ọba yìí jọba wọn. ọba yìí jọba wọn. ìjà ti fún bàbá lágbára ní láti láéláé làwọn alágbára ti máa ń fìyà rahabata gbàgbọ́rọ̀ wàlàkàwọ̀ ìbẹ̀rù ìpanikeke ìwà máa ń wà láàrin àwọn èèyàn tí wọ́n máa bẹ̀rù gbàgbẹ́rù ẹ̀rù ń bá gbọ́n kẹ́yọ̀ ọmọ jága wà yóò lè wà yóò lè ìndàr wàtàbí wàlúwàáyé tàbí wà yóò lè ìndàr wọ̀tàdìd wọ̀lùwàrẹ̀ wọ́n mọ̀ wá kéde wọ́n mọ̀ wá kéde ẹ̀ ìkìlọ̀ the everybody ọwọ́ ọwọ́ fẹ́ kí a kò ní bẹ́ẹ̀ kọ́ iná mọ̀ ẹ́ níbẹ̀ bí o ìhalẹ̀má ìkìlẹ̀ mánilẹ́sẹ̀ kúkúlájà wọ̀lùwàrẹ̀ àti lòlíyà tipẹ́tipẹ́ ní ti máa ń bẹ̀rẹ̀ yàtọ̀ lágbára sọ̀lẹ̀. wàlí mo ń tẹ̀fẹ̀ òun náà mí náà sólítọ́ lisanu halihim wà maqaluhum wà fi'luhum fi'lu tilka sólítọ́. لذلك فرض سادت والأشراف من قوم فرعون على موسى وبني إسرائيل. wọ́n ní ìta tó máa sàǹfààní tá a máa gbọ́ yé lára àwọn alágbára ó ní pé ìṣesí wọn yìí máa ń sọ̀rọ̀ ìṣesí alágbára yìí máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn gangan ọ̀rọ̀ mi wọn ó tún ṣiṣẹ́ tọ ni ó ti mú agbára yẹn fẹ́ wọn ó tún ṣiṣẹ́ tọ. torí bẹ́ẹ̀ òun náà ni àwọn aṣáájú àwọn èèyàn ńláńlá ní àwọn àjọ fìràwọ̀n ni wọ́n fi ń dẹ̀pẹ̀ haul ní wọ́n fi ń bẹ bí ajá wọ́n gbé lórí pé sọ́ọ̀mù àwòrán ni kí wọ́n pe páàkì wàyí fìdí dóònà fìlà àrídì wọ́yẹ dára ka wá àlè àtàkà wọ́n páàkì wọ́n máa balẹ̀ jẹ́ olùjẹ́ni wa gbóná ní. سنقتل أبناءهم ونستحيي نساءهم وإن فوقهم tọ́wárí bẹ́ẹ̀ yẹn ẹ̀fọ́n sílẹ̀ á pa wọ́n lẹ́ẹ̀kan yà á pa wọ́n tẹ́yẹ́yẹ́ ẹ̀ àìsí tẹ́gbẹ́ wọn ní ìbánilágbára kọ́sọ́ lò agbára kankan ò ní sáláì mọ́ dìtà lókè pẹ̀lú. نعم وكانت استجابة فرعون الطاغية للتعريض فورية فجدد تمثيله ببني إسرائيل وهو قتل أولادهم بعد الولادة وتشديد قبضة سلطت عليهم ليظلوا مكهورين أذلاء خائفين خادعين له. wọ́n ní tí ẹni bí ẹ brown làánù láàyà lẹ́yìn tóbi yára dáhùn kíákíá fún jíjẹ tí wọ́n jẹ́ ló bá tó sílẹ̀ kejì ń sọ fún un pé ìdí àjẹ àná ń fi fún wọn kò tó mọ̀ owó tó ń fi tiẹ̀ fọmọ Israẹli kí náà ìdí àjẹ náà wọ́n kọ́ sílẹ̀ àwùlá àdìgún bàdàlí wílá ní kọ́ máa ń pa ọmọ wọn lẹ́yìn tẹ́ bímọ tán. Ìbàdìjọ́lá mo fi àdéhùn kankan kan wá kó sànù wa. Ọ̀gá àdáwò ni kí òǹbí lùsì ọmọ kéèyàn pàdánù ọmọ lọ́dọ̀ ńlá wa ń bẹ̀. Gbogbo ọ̀nà tí èèyàn máa ń gbà pàdánù ọmọ lọ́dọ̀ ńlá wa ń bẹ̀ kátó wá sọ àwọn tí wọ́n jẹ wá ń pa ọmọ wọn lójú wọn tí ọ̀dẹ̀ ti sí wọn sẹ̀. tọ́pọ̀ tí wá wà báwọn rí tẹ́lẹ̀ káwọn kan ti ṣe báwọn rí fún àwọn ọ̀dà kan lókè ọ̀pẹ̀. tí ọlọ́run ti padà wá sí àwọn tí wọ́n ń ṣe báwọn kókò tó báwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ fáwọn èèyàn ní ọ̀sẹ̀ kù àbí bọ́lá ti ń gbọ́ ìrandíra fìrọ́nà màmá yìí sí ẹ̀yìn èèyàn. níbo ni ìran fìrọ́nà tá wà báyìí náà kò sí mà kìbùtì nìran rẹ kìbùtì nìran brown. ló fi dájú pé gbàtí abẹ́ bẹ̀rẹ̀ ìtàn ìtàn náà Musa wọ́n ní àwọn ànábì márùn-ún tọ́lọ̀ nǹkan ti ìtàn wọn ṣáájú kó tó sọ ìtàn tiẹ̀ yìí wípé àwọn èèyàn tí wọ́n ní ògbà fún wọn ní ògbà fún wọn wípé àní Musa tiẹ̀ yàtọ̀ sí wọn ìran tí Musa gbà fún ìran míì ló gbógun tì ìran tùbùtì ló gbógun tì Musa àwọn ọmọ ẹgbẹ́ni kà fún Musa tó pé àwọn náà lọ́ọ́ jọ lóko ẹrú ìmọ̀lẹ́gá gbọ́ràn àti àmọ́ nínú ẹbí kan tí àwọn kan bá tẹra wọn ní kàbá tí wọ́n jẹ kàbá ní àwọn ẹbí míì lórí tí ọ̀nàgbára lágbára ẹ lọ wú ọ̀sẹ̀ dáadáa àwọn tẹ́jẹ́ kàbá ní òní kù àwọn ọ̀lẹ́ ní ọ̀gbàdà kú o ẹ lọ ẹ lọ rẹ̀ lọ. tẹ́lẹ̀ dáná. lámà ń sọ láàrin ọlọ́rùgbọ́n lára obìnrin lójú mẹ́ta mẹ́rin wípé bàbá bàbá tó níyàwó lójú mẹ́ta mẹ́rin tí wọ́n sì bímọ fún un sọ pé kí ẹ̀yin ìyàwó náà ẹ̀jẹ̀ sọ pé wọ́n a máa tọ́jú wọ́n a máa tọ́jú ẹrú di ọmọ o. Hmm. Ẹgbẹ́ ẹrú ni wọ́n ń tọ́jú yẹn. Àtàwọn ìjẹ̀sà. Wọ́n ní alóyún àgbà kíkùn. Ọmọdé rìn lálẹ̀. Alóyún àgbà kíkùn. Ọmọdé rìn lálẹ̀. Ìyẹn ni pé oyún tí ń bẹ́ẹ̀ nù làgbàlagbà. Èyí tí rìn kí un ọmọdé sì ni èyí ń bẹ́ẹ̀ ní ọ̀padà dáyé ni wọ́n èdè àti mọ̀. kí bàbá bàbá olóyàwó méjì kọ́mọ́ hàn ara ìwé mọ̀ lára àwọn ọmọ tẹ́pẹ́ ọmọ kan ní ẹ́ẹ́tàlẹ́tà ilẹ̀ ìran ní skul olówó nọ́ọ̀sì skul olówó primary skul olówó secondary skul olówó university wọ́n fi dí àwọn kan náà ọ̀dà nǹkan public ní ọ̀yá ajá lọ́kọ́sẹ́ lọ́kọ́sẹ́ alátùwà lídàn ẹ̀yìn èdè bàbá wa bẹ́ẹ̀ yìí ṣe ó ní máa béèrè ìyá àti àwọn ọmọ mi ní ọmọ akóbájú kò bá mú bọ́mọ ló ti lọ sí sùkúl bàbá yẹn lè lò lọ ìsì hàn àwọn ọmọ kan àti ẹ̀rù yẹn ń tọ́jú àti àwọn ọmọ tí ń bọ̀ lọ́la nìyẹn nítorí wọ́n sábà rí nìyẹn àti dọ́gba ni bí ìyá ọmọ bá tì ọ́ ìwọ àti ìyá ọmọ ọ̀tọ̀ lọ́lọ́lọ́mọ ọmọ tiẹ̀ nìyẹn kọ̀ọ̀kan ọmọ kọ̀ọ̀kan ọmọ ń bọ́ lọ́fẹ́ pín gbọ́nà quran ó pín gbọ́n ìyá lọ́tọ̀ ó pín gbọ́n ọmọ lọ́tọ̀ lámọ́fẹ́ gbogbo àwọn afájọ kújòkú tí wọn àmọ́ ogun pín yẹn tí ń fi dídí pé ogún ìyá mélòó wọn sílẹ̀ ìyàwó mẹ́ta ẹ̀sà mẹ́ta ẹ̀sà mẹ́ta. Ah, ó jẹran lílá ni. iná ìyàwó ìkẹrin o ìyàwó mi ìdúnmọ̀ mẹ́jọ o hmm. ìmí ìdúnmọ̀ mẹ́ta o ìkábíkà ìkábíkà o ẹ̀ ti kò jẹ́ pọn náà nígbàgbà nígbàgbà sẹ́ẹ̀tì dáyé rárá ogún ìyá ọ̀tọ̀ ìkan nìyá ń jẹ́ méjì ní mẹ́ta mẹ́rin ogún wọn ọ̀tọ̀ tí bàbá ń bá bí bàbá tó kú ń bá lọ́mọ láyé gbogbo ogún rẹ̀ pátá ẹ̀dá mẹ́jọ ìdá kan ń bẹ̀ ń tàwọn ìyàwó ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta mẹ́rẹ̀ẹ̀rin àbí méjì àbí ọ̀kan ìdá kẹta mẹ́jọ ni ó mú mẹ́. bàbá àwọn abímọ ọlọ́run sọ lákòó bímọ ẹ̀dá sí mẹ́rin ìdákàdá mẹ́rin ní ìyàwó ẹ̀ tàbí tàwọn ìyàwó ẹ̀ nítorí wàá kúnlẹ̀ ọmọ ni wọ́n ní ọmọkùnrin àti ọmọbìnrin ọmọkùnrin ọmọ amú méjì ọmọbìnrin ọmọ mẹ́yọ kan ogún ìfẹ́lẹ́ nìyẹn tó kú kaba kú tó bá yẹ lè fi ìyàwó sílẹ̀ tó sì fi ọmọ sílẹ̀ jàmáà àwọn tí wọ́n ti gbé ní ogun rẹ̀ yẹn ó di tàtà o ó di tàtà pé òkú lọ́mọ aláyé ó tún jẹ́ ọmọkùnrin ẹnìkan ẹnìkan pé òun lè gbá rẹ̀ lọ́kùnrin ẹ̀gbọ́n òkú yẹn ẹ̀yìn làbúrò rẹ̀ lọ́kùnrin ẹ̀gbọ́n ẹ̀gbọ́n lọ́kùnrin ogún ọ̀kẹ́ o ẹ̀yìn sùúrù o pé òkú lọ́mọ aláyé ó lè jọ́kùnrin nǹkan wò ni pé kọ́láya tó bá láya àyà oṣù gbọ́ ọmọ òbí ògbọ́n lọ́wọ́ fúyà mú bóyá ìyá rẹ̀ àbíyàwó mi ti bàbá ni. lẹ́yìn rẹ̀ bàbá òkú lókùkù tí ó jogún tàbí ìyá òkú yẹn ti bá ń bẹ láyé. kí à méjèèjì sí má tọ́mọ ìlọ jẹ́ pé bàbá bàbá bàbá òkú gbẹgbẹ òsì má bàbá bàbá náà jogún bọ̀ tí ó jìnnà díẹ̀ o ṣúdùsù ní ọ̀jẹ̀ o. o ti máa jáwálẹ̀. ṣúdùsù ní ọ̀jẹ̀ o ìyẹn ọkẹ̀yìn díẹ̀. láìpẹ́ òkúta kú ó bímọ ọláya ẹ̀gbọ́n òkú àbúrò òkú ẹ̀ lógún bẹ̀ tí wọ́n bá gùn yín o. ń dá pé tọ́jà pé wọn ò fún yín kò tó bá gidi ní o bí ẹ̀rọ bẹ jẹjọ́ hàn ní màá o lábalábẹ yẹn ní ẹ̀bùjẹ́ nìyẹn. Thank you. ká fi ara balẹ̀ dáadáa. وعليكم السلام ورحمة الله وبركاته lọ́ọ̀kan bẹ̀yẹn. bí ẹ ti jẹ́ nìyẹn. نعم أما موسى فكان فرعون كلما رآه خافه أشد لقوم لذا لم يتعرض له مع أن قومه لم يعرفوا ذلك فحملوه على أخذه وحبسه ولكنه لم يحبسه لعدم الاهتمام به ولعدم خوفه في الظاهر منه نعم wọ́n dẹ firaun àwọn èèyàn rẹ̀ wọ́n gbé ní orí ẹ̀ pé à ṣé ẹ máa wòran pẹ̀lú ọkùnrin ni ọmọ ìsírẹ́lì tí à ń lu àwọn bàbá bàbá wọn lẹ́rù ní máa tilẹ̀ máa wá lẹ́sẹ̀ ṣùgbọ́n Musa àlìfẹ́ sọ́dà fagilé yọjú sí ìdúró náà báyìí tó náà rí xaafahu azadal xawfa yẹ̀wò paasi ọ̀nà ní bẹ̀rẹ̀ ní pàgán but àwọn èèyàn ò mà àbáfàkà kẹfì bẹ́ẹ̀ sì máa bá àwọn ọ̀tá ọlọ́run àbá òun ti túnà bíbá rẹ̀ ká tí gbogbo àwọn bàbá kan tí wọ́n ti ya òòtà tí wọ́n ya àwòká kára agboolé yín àbí mọ́sálásí yín o bí wọ́n ti ń rí ọ lèmi ń bà wọ́n. títí wọ́n mọ̀ pé òdodo ni ẹ̀yìn gbé lọ́wọ́. mo rí àwòrán kan lórí wọ́tà. bàbá wa oníwàsí àgbáyé nílọrin bàbá ti kàmáà. rahimahulahu rahmatulah. tí wọ́n ti bàbá sọ̀rọ̀ àwọn kan wọ́n á ti sáré padà lásìkò yìí. bàtà sọ ń bẹ̀ yín pé gbogbo ìyá lù sí náà ẹ̀fọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀fọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìkẹgbẹ́ lọ́wọ́ dodo ni àmọ́ kó dodo ni hmm. àmọ́ ẹ̀fọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún náà ni a padà wá pè ẹ̀fọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn bàbá rẹ̀ nìyẹn àwọn bàbá tí wọn ò kọ́ tí wọn ò tí wọn ò ríra wọn táwọn ju kùránì lọ táwọn ju àdìsí lọ. àwọn bàbá kan nù táwọn bá táwọn bá rojọ́ àmọ́ bá wọn rojọ́ pé kákì wọn kákì wọn wọ́n gbìyànjú ìwọ̀n tí wọ́n rí ìwọ̀n tọ́lọ̀ fi hàn wọ́n ni wọ́n sè ọ̀rọ̀ báyìí fún àwọn ń bá tún wọn. àwọn tó láàrù sí náà jọ tí wọn àtúrọ̀lù gbìyànjú jọ tí wọn àwọn aká àwọn àbá kan bẹ yìí ń jọ òun ò tàgídí ni wọn. ọ̀pọ̀lọpọ̀ wọn ló ní èsì ilé tí a máa ta epo sí ìjọ lílò pé tí a máa ta tí àti ò bá yá àwọn ọ̀dẹ̀ ń àwọn tó ń pe wá àtúntẹ́ à ta ilẹ̀ já se àwọn tó lálù sínú àjọ yẹn. kò sí ni bẹ́ẹ̀ kan tulẹ̀ ọ́ gàǹgà tó ó gbòǹgò tó lórí àbòsí lórí irọ́ kíkẹ́ òdodo bá ń dé yóò dànù fún òdodo lóde yìí bẹ́ẹ̀ yìí tí ẹ bá ń bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ò bá mà ó mà pé àṣẹ lọ́ọ̀dì kí ni lára pàtàkì bí musa báyìí èmi mọ̀ ń torí ìyẹn ni òjò ọkọ musa kò sẹ́ kí musa ò sẹ́ kì fún mi pé ah, ẹni ọlọ́dún síhun nígbà àkọ́kọ́ tó ní èwo ní ìṣẹ̀lẹ̀ tó lọ́lọ́run náà ń tẹ̀ tó ní ẹ̀sìn màpé nkẹ̀kẹ́ ń jọlọ òun náà màpé nkẹ̀kẹ́ ń jọlọ àwọn máa tó sì ní àyà tí a fọ́ ọ̀dà ó mọ wá ọ̀rẹ́ jùúlẹ̀ sílẹ̀ rọ sẹ́ni tá a kì nù ẹ bá fọ́ bẹ́ẹ̀ kì tó bá jẹ́ pé ó lọ kì ó ń tọ̀ nǹkan. ìyẹn ní ẹlẹ́kẹ̀jì ní pé àwọn akọ̀rùkọ èyí tá táwọn tàbálágbára ní tẹ́ ẹ máa dà nǹkan tẹ́ ẹ máa ń pè nǹkan àwọn apè ń pé ẹ wá bá ní ìpè wá bá wọn pé jì rẹ̀. wọ́n sì àtàn mọ́tún ní ìtì ẹ̀ làwọn tó gbà ẹ wá ń pé olóyìn òní ká lọ rá mọ́ olóyìn búra tí ń tiẹ̀ ti ti yé o à ń sọ̀yìn òsì náà ọ̀rẹ́ ọ̀rẹ́ bí àtìta bẹ́ẹ̀ ń bà wọ́n ó ti fara. wọ́n ní ṣùgbọ́n. wà á mọ ìmọ̀tẹ́dà fún àbí kìdíyà. ìyá àwọn ìta ọ̀wà á mọ dàbí yàrá rẹ̀ gbàdìgà. àwọn èèyàn ọmọ yẹn fún ọmọ fún ọmọ tí ń ṣe bàbá náà tọ̀ àwọn wa ń ṣe àmàlú wọlé láti ìwà hapsi àwọn tó yà ẹmu ẹmu kiri fọlẹ jàre. ìnà mú wàá bìí ṣe sọfẹ wà. Ọ̀rẹ́ bàdà mú ní mọ́tò ní ọlọ́mbà ní ìsàlékún àánú ẹ̀ fún wọn. Ẹ bá ní sàmì dáadáa. Bọ́lá bá jẹ́ ọ̀rọ̀ àmọ́ ti jòwó ẹ̀rọ ni. Ọdún tá láàṣì díjẹ́ àmọ́ ńlẹ̀ yìí. Àgbèrè bí a wà. Ta ni a ti díjẹ́ àmọ́? ó gẹ bíbí àtún gẹ bàbá wa gbọ́ wọn ni ó tẹ̀lé wa ó tẹ̀lé ọ̀bùdá náà báyìí náà àwọn tẹ́ wá dé mẹ́ta gun ńdàjídàjí tá a ti jẹ tàn á kéèké àbájẹsàlì ti bá àjíkàtúnbà àjẹsàlì bá àjíkàtúnbà mo wá wá gun ní àjíkàtúnbà tí n bá dá amúnigun báyìí. Ah, ah. a lè má lè kí àtúbà lè àsìkò ẹ jẹ́ kí kí nù tán tó lọ dá lóhùn ẹ̀yà àfà bá sọ fún un pé mò ń bọ̀ ní bá ti lọ. ọpẹ́ akínwó tán ọjọ́ ìsinmi mọ́júmọ́ lẹ́yìn ẹ̀kọ́ jù ní lọ́dọ̀ tí wọ́n. ní a bá ní bá pe ọmọ kéwú nígbà tí wọ́n sọ ẹ̀yẹ ọmọ kẹ́ bọ́ síbí. tá ń lọ sáwọn onígun lálẹ́ àná nílẹ̀ àti ẹ̀kọ́ bíi ẹnì kan bá dìde ó lò lọ ilé náà ló lọ ní àhà ah, ah. kí ló ṣẹlẹ̀ ní ilẹ̀ àti ẹ̀kọ́ bíi èyí ọmọ pé wọ́n lè mú tó bá wọn ìmọ̀já lè kà kú pé bàtà pé àwọn ará ń tóbi dé àtẹ́sẹ̀ àti láti mọ́ náà kó tó yẹ bá wọn mbani kí ló ṣẹlẹ̀ mbani àfa kan ẹ̀ẹ́n ó gbé ẹnìkan hàn ǹjẹ́ àpò nìkan náà ẹ wá jẹ́ gbẹ́jọ́ láti ṣe kí n tó lọ dáhùn lókun tó lọ dáhùn kí lè máa ń tí ń pọ̀ létí wọ́n bá ń rojọ́ ẹjọ́ ni ò ń gbọ́ lọ́wọ́ bí bàbá ti yọ àtàwọn èèyàn bíi mẹ́jọ ní bá jọ. àwọn ah. ẹ̀sìn ah, tún hmm, bá pé àní kúnlẹ̀ mọ́ bí wàá ti dé bàbá gẹ́gẹ́ fúnra wọn tó ti dà lálá wọn wọ́n ti kalẹ̀ láà. ìní wàá dúró máa ń náwó sí abáyé. àmọ́ tó tó tẹ̀lé wọn jẹ́ mọ́tò kí ló fẹ́ ṣẹlẹ̀ yóò. bàtà yìí fẹ́ parẹ́. dáadáa ló máa ṣẹlẹ̀. pẹ́pẹ́ tó o ah! mi. àkọ́kọ́ tẹ́kọ́ nínú. wọn ò sì bínú ibi ìtajà fún wọn aláìní ah. ọ̀bínú wọ́n ní àwọn ọmọ sẹ́sì mo níbẹ̀ ni àwọn fúlà mo ní mo ní ká kí wọn tán kí n sì gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn ọmọ kí n bá mi ń sọ̀rọ̀ kí n máa bọ̀ náà ni wọ́n ní kí n di awọ ìdára mi bẹ́ẹ̀ni àgbà ló fi dára mi ni à àwọn rárá o kìlìkì ìfẹ́ wà kí n kí n sẹ́nà ni à ní sọ ń bí amúnigun náà ní kẹ́ńtò bá ti jẹ́ra nù wọ́n ní ayálé bàbá ìwà ìmọ̀mù bàbá bàbá ìmọ̀mù bẹ ní oyè ìgbà ayé ayábẹ̀ àti àbáfún ọ̀dàmúnigun ìdí àdúrà tí mo fi fún ọ rèé o ńgbà dàmúnigun àwọn èèyàn tẹ̀lé mi lọ láti bí gẹ́gẹ́dẹ́ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ààyè. àwọn tiwọn náà gẹ́gẹ́dẹ́ nípa lọ. bùrámìkì náà bàbá mi sọ wípé gbogbo àwọn tàwọn pátápátá ìta wọn á tẹ̀yàn wọ́n kébìnà sọ fáwọn tìmí náà kó máa lọ ta ẹ̀yin náà máa lọ ta ẹtì ní ilé àtọ́lọ́hún ò lè egòsí ní ọ̀sẹ̀lẹ̀ ẹ̀dùn àìfẹ́ ẹ̀yẹ nìkan bí tèmi náà ǹjẹ́ ọmọ ẹgbẹ̀rún mọ́ wọn ta jíbo bí àgbà àfúnálí gbé babaláwo ní lálẹ́ àná làwọn gbọ́ pé ẹgbẹ́ láwà ní pé ẹ̀ gbàgbé kọ́ gbọ̀n wọn ní bẹ́ẹ̀ wọ́n ní àwa sọ fún ẹni tí ìbẹ̀lẹ́gbẹ̀ àwọn àti wà lórí téjọ rẹ̀ jù kàn tó gbọ̀. wọ́n náà wá sọ fẹ́ sí ìbẹ̀lẹ́gbẹ̀ àwọn pé fún wọn láàfáà gbé ní ṣe báyìí báyìí. wọ́n ló pé ẹ̀ ẹ́ nǹkan àgbọ̀nù o pé olóhùn wà lóhùn gbọ̀n mọ́ o ó ní bíi díà lé o. wọ́n ní ẹni sọ pé ẹran kẹsẹ́ wà wọ́n náà sọ pé àwọn gbọ́ wípé ṣùgbọ́n tí àwọn bá ní ọ wá tí ọba wa ń kọ́ wọ́n ní ọ àtàkùn ọba wa ń kọ́ wọ́n dẹ́sẹ̀ àtàkùn yọ yọ yọ sá wà ní àbá àtàkùn àbátàkùn àgbẹ̀ ni à yà á gbé sẹ́yìn ní wa. wọ́n lọ́dà wọ́n tó bá ń fẹ́ sọ ní bí tí ọba wa wà o àmọ́ lọ o wọ́n lọ́ bẹ aa àánú fún mi dà aa lọ bu torí aa torí ìkẹlẹ̀ ń nà bàdà kẹ wọ́n gbàtà wọn á nọ sẹ́yìn dàjí tẹ́ẹ̀ wà wá láti wá wá yìí ló sàwọn á lé àwọn ìjáde ní wípé ẹ tẹ̀tẹ̀ kí oyin bíbẹ̀ ẹ mọ̀ pé kí níta fi ń kọ́gbọ́n yìí ẹ kàn àkàtọ́ fi ń kọ́ àgbà náà ni ẹ mọ̀ bẹ́ẹ̀ pé kí ni kí ni mo ṣe ni mo fi nǹkan kan ṣe yín ni wàláì náà ti ẹ̀rẹ̀ gbogbo àtàbà ń sọ̀rọ̀ ẹ̀ náà bá ti máa ń sọ nù. títí ni mo fi ṣe yín àmì àǹfẹ́ ẹ̀ wá fi kankan ṣe mí. máa kẹjọ mo rò ọlọ́run ló gbéjà yà dé kì í ṣe àǹfẹ́ kì í ṣe láwà nínú kan mòlídì náà àti mọ̀ mòlídì náà àti mọ̀ wọ́n ní kí ló dé ní wọ́n àkọọ́lẹ̀ sọ pé bíbí àlè wọ́n lè fà sí ni wọ́n ní jẹ́ nsọ̀kan kan fún ọ wọ́n ní jẹ́ nsọ̀kan kan fún ọ wọ́n lẹ́ni tó ní ìmọ̀ wá ntí òjò ń gbọ́ràn sí lẹ́nu ni wípé ìfẹ́kọ́ dàbí ìtàn tí mo fẹ́ sọ fún ọ yìí wọ́n náà ní ọ̀rẹ́ kan ní ìjẹ̀bú wọ́n ní olówó ńlá ni wọ́n lọ́ọ̀rẹ́ àwọn ni bàbá rẹ̀ àwọn aṣáájú àwọn mọ́sáàsì jímọ̀ ìjẹ̀bú òde bàbá ẹ̀ wọ́n lẹ́ni tí wọ́n á dé ọ̀rẹ́ fún aláàjì àríṣe kọ́lá ní lẹ́ẹ̀kan náà bá gbé bàbá rẹ̀ kú nàmásí ẹ̀ ń bá dà là ń lọ bí òkú ọ̀rẹ́ bàbá ọ̀rẹ́ àwọn nígbà wọn ó dé jẹ́ bù ú máa ṣe gbé aráàlú ajá àdìsí kọ́lá náà gbéra lọ́ba ti pé bàbá baba di ti yó ṣọ́ọ̀ṣì yẹn ń gbé bàbá lọ. nàmá wọlé kókó ni àdìsí bá ń bílẹ̀mù àwọn pé bàbá lámúnigun ṣe bọ́ọ̀rọ̀ ẹ̀yìn ni baba bàbá yìí bóun ni bàbá yìí ṣe wá ṣe báyìí tẹ̀ sí wòrán kankan ọmọ rẹ̀ ọ̀sọ́ kankan fáwọn ní abarujọ wọ́n ní bàbá yẹn àti àwọn àgbàlagbà mọ́sálásí ìjẹ̀bú òdejọ ní fáámọ́ ní bàbá ń wà ríra wọn sí pé olówó làwọn ọlọ́lá làwọn ní a bá bínú tó mọ́sálásí ìlú wọ́n ti lọ kọ́mọ́sálásí ńlá ìjẹ̀bú òde níbòmí wọ́n ní lọ́lọ́wọ́n bá tẹ̀lé wọn lọ. wọn lọ́wọ́ tẹ̀lé wọn lọ ìwọ́n náà bá ń tẹ̀lé wọn náà bá ń tẹ̀lé wọn náà bá ń tẹ̀lé wọn náà di pé ibi yẹn lọ tẹ̀dú síbi pẹ́ǹtì ká bàbá wọn sọ pé kàkà kó wọn padà sọ́dọ̀ pẹ́ǹtì kó wọn yàtí ti tẹ̀lé. Bọ́lámùkù ní tí a bá ti gbọ́ tá a dárúkù mọ́ tá a ti tẹ̀lé ọba sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí bàtí kú sí kíkẹ́ ni ìdíje sọ pé ọ̀wá kí má dìde nìyẹn tán tí ń bá ṣe ní ní ìfá àti ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ lẹ́yìn nítorọ̀ ìrìn àjò tá a jọ rìn tọ́rọ̀ ní bó ṣe rìn wọ́n rò pé ìyẹn ni sí ilẹ̀ sí yẹn wọ̀ láì máa rojọ́ fún wọn bó ṣe báwọn àfa wa bàbá àgbà ń bì kan sábàbí súnà tá a dà yìí pé àbáǹdì kan la dẹ́sẹ̀ kírì wọn bá fi lọ ni wọ́n kó sí àjáde fẹ́ má fi láàánú kọ́bọ̀ ọ̀wọ̀ náà. Tí ó lágbára ń jọ náà, nígbà jẹ́ àtìwé àtìwé tó bẹ̀ ni. Àánà wọn kìí máa wé. Ṣùgbọ́n nígbà tí àwọn òwe mọ́, àwa tó ń wé lọ. Mo sì náwó ń gbàtà parí tàbí ìgbà pé ayáfúlà ẹ dákun kí ni ó mú wa tún wéláwà ní àrèkọ́nà wọná wọn ní kí àrèkọ́ àgbà ṣé àgbàkà fi kọ́ kí ìgbà wọn ní bíbí àlẹ́ mo sì béèrè pé ṣé bíbí à ìdìkọ́ àgbà nìkan ní bíbí à ní agbègbè bíbí à àwọn ohun bíjà ni rọ́ǹgùn láì àti ń gọ́fìnì fún yẹn o tí wọ́n ní mò ń ta nǹkan bíjà ni o bẹ́ẹ̀ tí wọ́n bá ní kókí àfíta yìí fúláwà náà ìkọ́gbọ̀n yìí ẹ bá ní kọ́ọ̀kà náà fún mòlídìí o. mòlídìí náà wọn lákòókò sí i láti gbọ́jọ́ kan mọ́ gbìyànjú ṣe fàárù jọba fún ọ̀làmú nígun pé nígbà yìí wá délé bí àdéhùn tí mo ṣe fún bàbá yìí pé tí n bá délé tí n bá lọ ka tíà tí mo ké wájú yìí tí n bá ba ní bíbíà mi ní fi kájọ̀ mọ́ ṣùgbọ́n bíbíà yìí rẹ̀ ní ṣe máa o tó tó mi fẹ́ di kájí pátì o. tẹ́tẹ́ a máa tí àdúgbò àwọn kan ọ̀rẹ́ rẹ̀ wọ́n ti kan wọ́n ní kò sí láì fún bẹ́ẹ̀ bí sínú àti bẹ́ẹ̀ ló máa dúdú bá ń fún wọn. kí n dáàbò tóbi kíkà lọ́wọ́ sọ fún mi ní ẹ má pe ọ̀rọ̀ yìí ní ọ̀rọ̀ ọmọ ẹ ṣe mí bí ọmọ bí ọmọ torí anabi sallallahu alaihi wasallam kò ní a ṣe àbíkọ́ gbọ́ yìí ẹ bá wálẹ̀ wọ́n bá ní àwọn lọ wọ́n ti ṣe dáadáa ìdí àdúrà fún ọ̀nà kọ́lọ́ńgọ́lá bá ní àpàǹpàǹ bàbá àwọn náà. mo sọ fún yàrá nípa afẹ́ láti fi kan lórí. àwọn náà wọ́n bèèrè o ẹ̀ ẹ́ ṣe dàákọ̀ lánàá. àmọ́ dàákọ̀ fún yín. ẹ̀ dàákọ̀. àwọn olùdílá ìbẹ̀rẹ̀ ṣe ìpá àgbọ̀rọ̀ jí. بسم الله الرحمن الرحيم فأصالة منا ونيابة عن الأسرة الأدبية المباركة التي أصلها فضيلة والدنا الشيخ تجديد عبد الكريم بفلاج يسدي الله ودم الله دولته ونيابة عن جمعية أهل الكتاب والسنة تحت إمارة والده الشيخ تاج الدين عبد الكريم الأدبي نرحب بفضيلة الدكتور شرف الدين راجي جاجبه فنقول أهلا وسهلا ومرحبا بكم مفاعلة مفاعلة فأولو مفعلة مفعلة فأول نعم مفعلة مفعلة فأول مفاعلة مفاعلة Fòmólé wọ́ta tó lílùkọ̀ di mòlídí ní ìbúṣọ́. Àmì wá nínú bèèrè fi wọ́n ní ṣẹ̀ṣà ní kúrò náà. Fòmólé wọ́ta tó lílùkọ̀ di mòlídí ní ìbúṣọ́. Àhàlàn, màwàhábà ń bí kúmọ̀ wọ́ta aláhàn. نحييكم نرحبكم ببشرى ويعجبكم ببشائكم هو الوفد القديم الذي بشرى دكتورة لزرف الدين راجي خطيب المعلم أستبشرى الكرام فسالكونا ولا تغر قديم للدين بشرى إنك آية في الأرض سارت بتنوير البلاد بسنة بشرى محارب بالكرام فجاربنا مثلك جل قديما إنا في فراق أقل شيء لكن الله يتريق bíbò sí wa. Ìjà òbí dùn àìlà kẹrí mi àjíjì kọ́ọ̀dìrí àájí ìlìbò síra. Olúwẹ̀lẹ́ láti ẹgbẹ́ pàdé ìrìnlẹ̀ ìgbẹ́ ìlìbò síra. Tí ó ń lọ àrọ́ ذل جلال لكنت للآيات مقام بشرى رأيت بالكرام فسائر هدى إلى على الدكتور ربي فجعل بطائهم أفأ ببشرى واجبت بالكرام فتعرفونا وخلقت القتل طريقين المشرى ذكرتكم حقا بالعلم لكن لا يعجبنا فبصرا نراهب في الاتحاد نزاهبنا جزاكم الله خيرا آمين وأكرمكم الله آمين أوعى شكرا سلامك الله إن شاء الله torí mo mọ̀ pé ẹ sáfẹ́ gbóhùn wọn. orí tẹ́lì ló ti máa ń wò wá. ẹ eh, ẹ Facebook ẹlòmí ẹlòmí ò ní rí báyìí. ọ wá ti àtìrámù kan náà lọ. ẹ ẹ kílì báyìí. Eh, eh, ẹja ń dá lọ́wọ́ ní omi. ẹgbẹ́ tí o sì ah. mẹ́ tó dé òkú gbogbo ọwọ́ o. ọkàn jẹ́ orin ni kò sí ìmọ̀. ẹ̀rọ àǹdàgọ̀ fún ọgbà náà. Ah. gbogbo àtàwọn tí tàfẹ́. náà. ká dọ̀rọ̀ lọ. ní àná ẹ̀rìgbò kéde pé á lálejò lónìí. ṣùgbọ́n láì dáa kọ pé ẹ̀gbá ìlú tó pé èèyàn ńlá kan ń bọ̀ èèyàn ńlá kan ń bọ̀ a sì gbọ́ pé ọlọ́gbọ́n wọn láyọ̀ wọ́n ti náà láyọ̀. nínú tí mo mà wọ́n ti wá sí wá sí wọ́n tún wá tún lọ ibòmíì náà ní àrùn ìbàdàn yìí náà bí mo ṣe mọ programu wọn so wọ́n wá bẹ́ẹ̀ sálámù sí wa wọ́n sì tàdúrà fún wa wọ́n sì bá a sọ̀rọ̀ sókè kí ọba àlejòọ́lá kó bá ní kún wọn. ẹ̀rí pé a lè fún wọn alimọ ṣe àdúrà fún wa àti ẹni tuntun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ọlọ́run ẹ tí tí wọn ta súnà jí hmm. báyìí ọlọ́run àdìsẹlá kójú wọn ṣe pẹ. àmín bàtìsí الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته آه، إنه ميتون كطا أيو ميتون كطا نتوى في جوكو قوى الشيخ إن التفسير وانتوان سيسو علي بباس آه، إنه ميتون kẹyìn ọmọ ìyá wa nílẹ̀ Islam ẹ̀yin náà péjọ torí àti gbọ́ kí ni tó lọ́n bá wa sọ̀kan nínú alukur'an àlàyé wo la Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó ti fún wa nípa ntọ́lọ̀ sọ̀kalẹ̀ àtiwá kú oríire oríire náà ọlọ́ndàkùnjẹ́ kọ̀kalẹ̀ ó wá nínú àdìsí kan ìpànàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam sọláyé fún wa pé táwọn èèyàn bá péjọ nírú àyè báyìí eléyìí ni wọ́n máa ń pè ní hilaqu dhikr ibi táwọn èèyàn ti ń péjọ tó ń ṣèrántí ọlọ́ọ̀ kì í ṣe eré táwọn ń tọ̀rí kọ̀ máa ṣe nítorí pé táwọn máa ń ṣe yẹn ẹ rí pé lọ́pọ̀lọpọ̀ gbà àwọn lè máa ṣe la ilaha illallah nígbà tí wọ́n máa tún máa tún wọ́n wí àbí kí ni túmọ̀ la ilaha illallah sẹ́ni tó sọ bẹ́ẹ̀ níbi tí wọ́n ti ń ṣètùtù ọdún eégún ẹ̀rí kọ́ ọdún eégún ni wọ́n fẹ́ ṣe wọ́n ṣe la ilaha illallah nígbà tí wọ́n kò jábọ̀ sí lórí òní la ilaha illallah tó wá kọ́ ọmọtúmọ̀ la ilaha illallah ò ní sí níbi tí wọ́n ti ń ṣètùtù ọdún eégún wọ́n ní táfẹ́ tó kùn bí tán ti ń kọ́ alẹ́ nípa ẹ̀sìn báyìí ọlọ́run ti mà kó tó béèrè kí ni nǹkan tí wọ́n ń wá gan-an rí ah, ọlọ́run ń sojú kòkòrò àti wà àlìjánà rẹ̀ àlìjánà mìíràn tí wọ́n rí rí ni àwọn ah, òrírí wọ́n ń gbòòrò rẹ̀ náà ni ǹjẹ́ tó bá ṣe é pé wọ́n rí àlìjánà rí àjẹ́ pé wọ́n ò ṣe ojú kòkòrò àti rí wọ̀ ju etí wọ́n ń ṣe yìí lọ àwọn níbẹ̀ iná tẹ ni wọ́n bẹ̀rù yẹn tí wọ́n rí rí ni wọ́n ni wọ́n ò rí rí ni ajẹ́pẹ́ tó bá pé wọ́n rí i náà wọ́n sì mọ irú ìyà burúkú tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn ò bá sá fún ju bí wọ́n ṣe ń sá yìí lọ àwọn màlẹ́kà níbẹ̀ ọ̀dà tó bá jẹ́ bẹ́ẹ̀ jẹ́rìí tí mo ti forí jìn gbogbo wa abẹ́lẹ́ wọn bẹ lẹ́dàá wa oore yìí kọ́ lọ́wọ́ ti kárí gbogbo wa. àwọn màlẹ́kà wa sọ pé lágbájá tàmẹ̀dòdó là fún ewa òní wọn tó wa tó forí jìn àwọn náà ọlọ́run ẹlẹ́dọ̀ wa sọ pé àwọn ẹni títí máa wá gbogbo ògbà àwọn ẹlẹ́ni tó ṣe pé kò lè ṣeé ṣe ká bá rìn ká kòfò mo forí jìn àwọn náà pẹ̀lú wọn. so kò sí tàbí ṣùgbọ́n pé ẹ rí i pé nínú ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ àwọn sheikh mẹ́nu bà wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ò lórí fáwọn ti súnà àwọn ń ṣe lámúlòmálà yẹn ni pé wọ́n ṣe súnà náà òkè tí kò wọ́n ṣe o má súnà bíbí alẹ́ dàpọ̀ mọ́ ṣùgbọ́n lọ́wọ́ bẹ ẹlẹ́dàá wa sàlà wa irú àánú wo lọ́lọ́run ṣe fún wọn kì í ṣe gbogbo yẹn lọ́lọ́run máa ń fòdodo hàn sí máa gbà ọ̀pọ̀ nínú àwọn èèyàn tó pé yóò rí òdodo òdodo yẹn hàn àfi bí ìgbà tó ṣe pé lẹ̀ má agídí ò jẹ́ ìfẹ́ náà ní gbà fún àìmọ̀kan ó lọ́nà so ṣùgbọ́n ọlọ́wọ́n bá sànù tiwọn wọn láwọn ò ṣe má àwọn ò ṣe má náà sẹ́yìn wá rò pé ńgbà sẹ́yìn bá sọ pé àdádálẹ̀ tá à ń jọ ń ṣe mi ò ní í ṣe má ẹni tá àwọn à ń jọ ń ṣe yóò fi mí lẹ̀ kò ní fi mí sílẹ̀ ní ti máa sábà tẹ̀lẹ̀ mi ọ̀pọ̀lọpọ̀ lórí òdòdó àmọ́ wọn fẹ́ dì mú nítorí kí làwọn èèyàn wù bàbá kan ó wá sí ọ̀dọ̀ wa lógun ó wá jẹ́ ọ̀kan náà ọmọlẹ́yìn ọmọlẹ́yìn Pọ́ọ̀lù wá ní òun máa ń gbádùn dánilẹ́kọ̀ọ́ wa wọn wá mọ bóun ti fẹ́ fi ìdùnnú yẹn hàn ju kó wọn gbé mílíkì dọ́sìn kan yìí lọ ó sì jẹ́ nu Ramadan ìmọ̀ á ní ẹ fi mílíkì yẹn fi sílẹ̀ ẹgbà Islam. Islam wọ́n ní wàhálà ìkéṣe fáwọn ò ríran látàrí àlàyé táwọn gbọ́ yìí pé islam lọ́nà ṣùgbọ́n kí lára yóò wù sọ̀wọ́ ìtumọ̀ fẹ́ lòdì ọ̀pọ̀lọpọ̀ náà nínú àti tipa àjọ wà lábẹ́ àbúradẹ islam kò rọrùn fún wọn láti tẹ̀lé súnà tó ń tipa ti fi súnà lọ́nà nítorí kí lára yóò wù. àwa tọ́lọ̀ wọn á ràn lọ́wọ́ táàtì ẹ̀kọ́ ntara yóò wù ńdọ́bà wọn kan sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ọmọ ìyẹn sábà fẹnu sí kankan ju kó fi wá rọ́ọ̀fù lọ. so ẹ sì máa ń gbé ní ìsèmi bá kú nínú sáré èmi ní ìdára mi rí tó bá di lọ́la gbé ìdàlù kìyàmà ọlọ́run ẹlẹ́dàá yóò dá kálukú bi léèrè lọ́tọ̀ọ̀tọ̀ ni èèyàn mọ̀ wá sọ lọ́jọ́ gbé ìdàlù kìyàmà kíkí ló dé tó fi wá jẹ́ pé èmi àtànábì tàtà pẹ̀sẹ̀ kàkà kí n bá nàbì gba ọ̀nà tànàbì gbà kí n sórí rẹ̀ wà ń tòkè rúhù tẹ̀sẹ̀jù bẹ́ẹ̀ lọ́lọ́run sọ pé bá tẹ̀lé tànàbì sallallahu alaihi wasallam ẹ̀ mànà ànábì tó wá mànà téèyàn tẹ̀lé téèyàn fi sínà wọ́n á nì ní tẹ̀lé tiẹ̀ ọ̀dà tó pé téèyàn bá rí ilẹ̀ mọ́sálásí pọ́dọ̀ tọkọ̀ láti gbà lọ́gbàlẹ̀ so àti báwọn ṣe àbáwọn yọ ọ lórí orí ńlá tọ́lọ́wọ́n bá ti fún wọn yìí báyìí ọlọ́wọ́n bá ọmọ pa oníkálukú wa dàsá ìdá so ohun tí wọ́n á fi ká ọ̀rọ̀ mi ńlẹ̀ ni pé nígbà tá à ń bọ̀ lọ́nà mo gbọ́ tá à ń sọ̀rọ̀ èyí tí mo sọ yìí náà mo bá fún wọn sọ ni àmì tí mo ti gbọ́ nígbà tí bá ti tẹ́kọ̀ọ́ náà bá so wọ́n ń sọ̀rọ̀ nípa ogun pínpín wọ́n wá ń sọ wípé tẹ́ni tó kú tó bá fi ọmọkùnrin sílẹ̀ ìyàwó àtọmọ àbọ̀mọbìnrin sílẹ̀ ọmọkùnrin ọmọbìnrin àti ìyàwó sílẹ̀ ẹni tó túkù tá a tún máa béèrè pé tó fi sílẹ̀ tó náà ni bàbá tàbí màmá yàtọ̀ táwọn eléyìí gbogbo àwọn ìyókù tó kù yẹn rárá o wọ́n yà jogún sùúrù àtẹkùn lẹ́rọ̀ọ́lù sẹ́wọ̀n pé ní yorùbá level so àwọn yorùbá àwọn òní àwọn òní fẹ́ gbarú ọ̀rọ̀ ìwọlé o yorùbá òní fẹ́ gbarú ọ̀rọ̀ ìwọlé yorùbá lè sọ pé àwọn àbúrò àtàwọn ẹ̀gbọ́n àní jogún kínní ojú àwọn tó bí àwọn ọmọ yìí lánàá àwọn kò dúkìá máa lọ yorùbá level òní fẹ́ gbà torí ẹ̀ ní tí wọ́n á fẹ́ sọ àyọ̀ ń bẹ̀ ni pé wọ́n fẹ́ ti wá lójú kòkòrò ká máa wá mà ó pàtàkì púpọ̀ èèyàn tí bá ń wá mà kì í yó ẹ rí i pé àwọn ẹni tí ń wówó gan kì í tún wọn kí lọ́ọ́ á dé kì í má sì ti owó lọ kò sí ọ̀nà kan tí owó lè lé ìmọ̀ àmú sí ọba nítorí pé ìmọ̀ ga ju gbogbo nǹkan yòókù lọ. ok tá a bá wá lè gbìyànjú láti wá mà àjẹ́ pé a ní àmúmára àfaradà láti kàbùkù àbùkù máa ń kẹni tí ọba wa mà ẹ̀rí pé ìjókòó tá a jókòó yìí náà ìjókòó pa àwọn àmà nì à ó lè má rọrùn fẹ́lòmíì láti wá lè kí o má ṣùgbọ́n lọ́wọ́n ọba tí ò ní kí ẹ máa jẹ́ni tí ó kó ìtìjú kárùn tí ó mọ̀ pé mi ò ní lọ gbọ́ àti bàbá àti màmá àtàwọn àgbàlagbà àtàwọn ọ̀dọ́ gbogbo wa wá síbí ọláìmọba yín yọ orí ńlá ni torí ẹ anábà muhammed sallallahu alayhi wa sallam ó ní man salaka tariqan yaltamisu fihi ilman sahala allahu lahu bihi tariqan ila aljanna ẹnikẹ́ni tí wọ́n ń tọ́jú ọ̀nà kan láti fi wá ma ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa yóò tara rẹ̀ sí ìdẹ̀kùn fún ojú ọ̀nà tí ọba wà lẹ́jẹ̀ ọlọ́run dákun sí rọrùn fún gbogbo wa bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ Yorùbá wa wọ́n máa ń gbìyànjú fáwọn fẹ́ wá mà ṣùgbọ́n wọ́n máa ń wá súkẹ́súkẹ́ fún ìgbè ìsàlẹ̀jọ́ eléyìí ọ̀dà tó so nítorí pé ntẹ̀yìn bá ti fẹ̀mí sí pé mo fẹ́ kọ́ ẹ jẹ́ ká kọ́ dójú àmì ààbọ̀ ọmọ wúlò ààbọ̀ ẹ̀kọ́ ṣàǹfààní ọmọ lè fẹ́ sá ẹ̀yin bàbá àti màmá ẹ̀dá kan ẹ̀ má gbà fún un nítorí pé gbogbo àwọn olùmọ̀ ńláńlá tó ń ṣàlàyé ẹ̀sìn fún wa wọ̀nyí táwọn náà bá sáǹdì àwọn àmà ọ̀dájú pé àní rẹ nìkan jókòó sí lónìí. so àwa náà lára ó lè má ṣeé ṣe fún gbogbo wa tá a ti dàgbà má ẹ jẹ́ á jẹ́ kí ìràwọ̀ kan tí ó wúlò fúnra rẹ̀ wúlò fáwa wúlò fún gbogbo ara ayé kó ti lè wá jáde ọ̀nà tí ó sì fi jáde òun náà ní káwa náà ti ràn lọ́wọ́ fáwọn ọmọ wa ẹ fà wọn máa yín sílẹ̀ kí ó ẹ sì máa ràn wọ́n lọ́wọ́ gbá gbogbo ọ̀nà tóbi fi lè ràn ọmọ lọ́wọ́ àdúrà ẹ mẹ́jọ gbẹ̀yìn pẹ̀lú gọ́ọ̀lọ̀ aláàánú lọ́lọ́ ọlọ́run bó sì jẹ́ kí dáadáa tá a fojú sùn yóò jẹ́ kọ́sẹ́ súnà tá a bá kọ́ màtà ó náà ní kí a máa fi lo ìmọ̀ wa nítorí pé sẹ́rí nínú súnà yẹn èyí ń wàhálà àdáàmú nínú àdádálẹ̀ ìyẹn máa ń ṣe wàhálà dànù ìyẹn máa ń ṣe sófò ni torí ọ̀kan nínú píríncípù táwọn olùmọ̀ nípa súnà fi lélẹ̀ tó jòdòdò òun náà ni pé láàkìlẹ̀ tẹ̀mà àtúnná wà láàkẹ́sọ̀rọ̀ tẹ̀mà àlùbẹ́kà wọ́n ní kò kéré lópin ìgbà tó bá jẹ́ pé ń tà ń súnà kò wá tí mo pọ̀ tá pọ̀ pọ̀ lópin ìgbà tó bá pé ń tà ń sẹ́ ńkọ́ àdáda alẹ̀ ọlọ́run ẹlẹ́dàá kó ara gbogbo wa lọ́wọ́ ètò ti da nínú ọ̀rọ̀ wa ọlọ́run dákun má bàjẹ́ ètò kù díẹ̀ káàtó ọlọ́run kọ́ bá tó sí dáadáa dáadáa dáadáa tọ́lọ̀ máa ń ṣe fáwọn ẹrú rẹ̀ nu Ramadan ọlọ́run jẹ́ káwa náà nípìn níbẹ̀ àforíjìn ìbọ́kùn náà lọ́rùn ẹni àti kí ọlọ́run ọlọ́run kó jẹ́ kí gbogbo wa náà nípìn bẹ́ẹ̀ sọ àwọn ṣéèkì náà ọlọ́run ọba kó jẹ́ ká rí wọn pẹ́ àlékún dáadáa wọn ọlọ́run ọba kó tún bàbá àṣẹ fún wọn àlékún dáadáa àlékún dáadáa ọlọ́run kó tún bàbá àṣẹ fún wọn. ilé ìdókù díẹ̀ káàtó nínú ọ̀rọ̀ ọlọ́run kó bá tó sí dáadáa ọlọ́run kó bá sí dáadáa náà kó sì kárí gbogbo. akọlọ́hún alhamdulilayi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu.